والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات الحمد لله وسلام على عباده الذين اصطفى أصحاب رسول الله صلى الله عليه وسلم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدب فو الله ọba tí ọ̀sánà wà tí ó ṣe wá ní mùsùlùmí òdodo ọba yìí òun àlọ́bà tí ó sa àwọn sahaba nabi ọsà wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ọwá kún wọn jẹ́ sọ́dọ̀ nabi wa Muhammad sallallahu alaihi wasallam láti lè bá fi kún annabi lọ́wọ́ lérí islam àtànàbí àtàwọn sahaba kọlọmọsàbáwà kẹ wọn

òun náà lọ dá sí kejì lẹ́yìn alukur'an méjèèjì yẹn wọ́n jọ ń lọ papọ̀ wọ́n ti wọn lọ́rùn bí ma ti ń tẹ̀lé ma tẹ̀lé kur'an bí ma ti ń tẹ̀lé kur'an yọ ma tẹ̀lé súnà ọlọ́run kọ́ fi asúnà tí ó ma ṣe tọ́lọ́wọ́n ọba tí ó ma ní ìbámu pẹ̀lú alukur'an àti súnà èyí tí ọlọ́run ọba aláàpẹ̀ a nábì náà pẹ̀ ni níbo láti rí wọ́n ní àlè rí nù Qur'an ẹnu àdísì nǹkan wọ́n ní kò sí mẹ́ níbo láti wá rí wọ́n ní bá sì máa ṣe náà nìyẹn ọ̀dọ̀ àwọn bàbá láti rí àfáà kan láti Mákà ló ní a máa ṣe àfáà kan láti Cairo ló gbé kalẹ̀ àfáà kan láti láti Súríà eh, láti Sudan láti lọrin gbogbo ẹ̀wọ̀n ẹgbẹ́ lẹ́sìn nígbàtà bá ti ráyà fún nínú Al-Qur'an tààrà jésì fún kí ni wọ́n máa ń pè bídíà àdádálẹ̀ ni wọ́n máa ń pè abẹ́lọ́ nínú àánú rẹ̀ àdádálẹ̀ ọlọ́mọjàbá wọn ṣe ẹlẹ́bọ̀ wọná onígbéjẹ̀ òní bá nǹkan kan nínú sẹ̀rẹ̀ lọ́dọ̀ lọ nígbà tí ọba tó ṣe nǹkan kan tí yọba wọn jọ ọlọ́run ibo náà padà darí òun náà sí inú ọ̀nà lọ sí jẹ́ pé kullu bid'atin dalala wa kullu dalalatin fin nar àti gbogbo àwọn alfa gbàgbàgbà tí wọ́n bẹ ní kalẹ̀ tí wọ́n gbé dáwà lọ àdáwọ́tú as-salafiyyatu sahiha tó jẹ́ pé wọ́n ń pèpè lọ́sàn àti lóru bó wọ́n ṣe dáwà padà sí ìpìlẹ̀ islam islam tó náà bá aláàní káwá ṣe láyé islam tá nábì ṣe islam tá nábì ṣe yẹn àfikáwá díẹ̀ islam ti di eríṣiríṣi lè rìnlẹ̀ ọlọ́run àwọn kan ṣàṣe tó àwọn islam wọ́n sì ń pẹ̀lú àwọn ní muslim àwọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbẹ̀yàn fẹ́sìn ọlọ́run kọ́lọ̀mbà kọba fún yín ní àṣeyọrí mo kí àwọn bàbá wa àwọn ìyá wa àti gbogbo àwọn sisters wa àti gbogbo àwọn ọmọ ìyá alápapọ̀ ipe àánú ọlọ́run tí ọlọ́run kọ́ mọ bẹ́ẹ̀ nìkan kan wa ìtí wọn ní ká gbéyẹ̀wò òun náà ni manihum asahaba manihum sahabatu rasuli sallallahu alayhi wa sallam àwọn àwọn là ń pè ní sàábé àwọn àwọn là ń pè ní sàábé òun náà ni àwọn sàábé àsàhábíyù òun náà ni ẹnìkan nínú àwọn sàábé àsàhábà òun jẹ́ plural àsàhábíyù jẹ́ singular tí wọ́n bá ti ní ọ̀kan nínú àwọn sàhábà àti gbọ́ ayé pé ọ̀kan nínú àwọn tí wọ́n wà pẹ̀lú anábùwà Muhammad sallallahu alaihi wasallam àsàhábíyù kí ni wọ́n pè ní sàábí sahabi àbí asahaba àwọn wọn ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n ni man laqiya annabiya sallallahu alaihi wasallama muslima wa mata ala al-islam nǹkan mẹ́ta lọ́wọ́ mẹ́ laqiya annabiya gbogbo ẹni bá ti pàdé annabi tó rí báyìí tí wọ́n jọ ríra lẹ́yìn náà ọwọ́ gba islam ń sin sí islam náà ó sì kú lórí ẹ̀sẹ̀ islam kharaja min dhalika man amana bihi wa lam yalqa ẹni tí ó bá ti pàdé ànábì ìbá àgbàsílámù nílùú kan àyípẹ́ sàhábà torí pé kò rí ànábì bí ọba nàìjíríà lápẹjúwe àtàwọn mìíràn tí wọ́n gbà sílámù láwọn ìlú àmọ́ wọn láǹfààní látara ànábì tánàbì ti kú àyípẹ́ wọn ní sàhábà àyípẹ́ wọn ní muslim ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ ẹ̀sìn islam lọ́kọ̀dẹ̀ kọ́lẹ̀dẹ̀ mi sàhábà man laqiyahu wa Abu Talib orí ànábì Abu Jahal orí ànábì Abu Lahab orí ànábì àtàwọn míì náà bẹ́ẹ̀ tí wọ́n rí ànábì wa Muhammad àmọ́ wọn gba Islam káwà torí pé wọ́n jòkóta ànábì wọ́n rí ànábì báyìí wọ́n jọ ń ṣe mítìnì ẹbí àbí wọ́n jọ ń sọ̀rọ̀ ìlú àbí wọ́n jọ ń pera wọn sójú ọ̀nà ẹ̀sìn àmọ́ wọn padà gbà àrùn ní pé خرج من الصحابة من لقيه وآمن به وارتد بعد ذلك وما فعل ذلك فالعياذ بالله lẹ́yìn náà ẹni táàtún táàtún ní pẹ̀lú sàhábà látara definition ta mọ́kànlẹ̀ yìí òun náà ni pé gbogbo ẹni tó jẹ́ pé orí ànábì orí ànábì ó sì gbà wípé islam lọ́nà yìí sì ń sí islam náà àmọ́ kò kú lórí islam ìgbà tí ò ti kú lórí islam yẹn tó ti ṣerí bà ó ti bẹ́fẹ̀ sẹ́yìn à ní pẹ̀lú sàhábà wọn sàhábà kí n fẹ́ pè ẹni tó súnmọ́ ànábì tó gba nǹkan lọ́wọ́ ànábì tó tún padà jùlẹ̀ ọlọ́run ó ṣẹlẹ̀ sáwọn kọ̀ọ̀kan o abẹ́lẹ́ ọmọjọ́ ó ṣẹlẹ̀ sáwà o àwọ̀ ọ̀rá ànábì mùsùlùmí làwa ń jẹ́ ọmọlẹ́yìn ànábì àìṣẹ́ sàábé àwa àgbàfà ànábì àánú ọlọ́run ló lé wa bá o torí pé àwọn allahu fil qur'an al karim annahu nabi ọlọ́run fara ìlọ́sọ fún wa pé àwọn kan bẹ tóun kó ti ànábì tí wọ́n jọ ń ṣiṣẹ́ dáwà tí wọ́n jọ ń pè pèsè náà sí islam ọlọ́run pè wọ́n ní àwọn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ayà wà lẹ́rí ẹnu al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní muhammadur rasulullah walladhina ma'ah muhammadur rasulullah walladhina ma'ah ọlọ́wọ́n bá ní muhammad òjísí ọlọ́ni o rasulullah nígbàtọ́lọ́wọ́n fi yẹn múlẹ̀ ní walladhina ma'ah ọlọ́run wá fẹ́ sọ̀rọ̀ àwọn tó wà pẹ̀lú ẹ̀ ọlọ́run ní àwọn nǹkan tí wọ́n wà pẹ̀lú ẹ̀ àwọn àwọn wọ́n wà pẹ̀lú ẹ̀ jama àwọn sahaba ọlọ́run ní ọwọ́ ní aṣìdáwò alẹ́lẹ́kùfààrẹ̀ khabar mubtada nìyẹn wal ladhina ọlọ́run ní wọ́n lélẹ́ àwọn kèfèrí ay alkùfààrẹ̀ muharibi wọ́n ní tẹ́ rí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó lè lérí àwọn tí wọ́n ti gba Islam ní ọ̀sẹ̀ ní fàwọ́ ìlú ìlúmọ́sọ̀lẹ́ ìgbé kọ́ ma bá àwọn akírun tí wọ́n kàyókù ma wọ́n ti fìyẹn dá wàhálà alẹ́ sínú ẹ̀sìn Islam wọ́n náà ní jàrà yìí nílẹ̀ Yorùbá sí kéèyàn ma sọnù kó sì ma mẹ́rin wá lérí àánú pé ó wa lọ yìí inú kí ni jama inú àánú ni ìtọ́fà ni wọ́n lọ lè ka tíra tí wọ́n dàrú ní ìbá sì ti ka tíra tí wọ́n dàrú eré rẹ̀ ó ṣe kí ni eré rẹ̀ ó dàrú yọ́ máa wá sọ̀sọ̀kúsọ yọ́ máa kàkàkùkà torí pé tíra kí tíra ló ṣe kí ni ìlọ́ka kọ́lọ́mọjọ ṣẹlẹ̀ wa àwọn tí ń ṣẹlẹ̀ sí kọ́lọ́mọba alákọ̀ọ́ba tọ̀ wọ́n sọ́nà ní walladhina ma'a àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ ó jẹ́ yíwa pé àwọn sàhábà wọ́n ń bẹ pẹ̀lú ànábì ọlọ́run ń ròyìn iṣẹ́ tí wọ́n ṣe wípé aṣìdáhùn ala al-kufar alimuharibin ayé alimuharibin àwọn kèfèrí tí wọ́n gbógun páwọn fẹ́ jà tí wọ́n sì ń palẹ̀mọ́ páwọn fẹ́ pa wọ́n àwọn sàábà yìí wọ́n lè kòkó lérí wọn lẹ́yìn náà rọ̀hàmá ń bẹ̀ ìnàhùn àmọ́ láàrin ara wọn àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n láàánú ara wọn púpọ̀ wọ́n ṣàánú ara wọn sáwà ń ṣàánú ara wa lẹ́ni jama ẹ̀dàkùn tó dìtọ́ lọ́wọ́ bá wa ẹ̀mọ́sàjẹ́ a máa ṣàánú ara wa ká máa wa sọ́nà ká ara wa lọ́wọ́ ká fara wa sókè Kama sàkólé kan lérí ọ̀rọ̀ ara wa eléyìí ní jẹ́ pé à ń bẹ lójú ọ̀nà àwọn sàhábà tó ráwọn làkọ́kọ́ olùgbàgbọ́ òdodo àwọn tẹ̀lá wọn ni kọ́lọ̀ mọ́sá jẹ́ àwọn náà kálẹ̀ bàbá ojú ọ̀nà wọn ojú ọ̀nà àwọn sàhábà ni wọ́n pè ní àsàlàfíà ojú ọ̀nà àwọn sàhábà òun ni pé gbogbo ẹni tí ó ti fẹ́ sin ọlọ́run yóò lọlẹ̀ gbàgbọ́ yé ẹ̀sìn rẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà torí àwọn sàhábà ni àkọ́kọ́ ọmọkéwu anábùwà Muhammad sallallahu alaihi wasallam ní tí wọ́n bá ti sọ lérí ẹ̀sìn ọgbọ̀rọ̀ tó máa ń yẹ̀ wò máa pé séwù kan tó sọ báyìí Abdullahi bin Mas'ud ó ní lahu al-hadith ó ní sẹ́rí ìtumọ̀ tó ń yẹ̀ wò àti mú bàbá kọ̀rọ̀dọ́rí sọ̀rọ̀ aligami dín sáwọ́dí ọ̀nà sí kíni òun náà sọ̀rọ̀ eh, alikalibani na dásí ọ̀rọ̀ wọn wọn ni ẹ jama ṣe àwọn tó súnmọ́ ànábì lágbà ìtumọ̀ koran lọ́dọ̀ wọn ni àbáwọn tó jìnà sí anábùwà muhammad sallallahu alaihi wasallam ojú ọ̀nà àwọn sàhábà kọ́lọ́mọjọ́ dàrú mẹ́ni kọ̀ọ̀kan wà lọ́wọ́ ojú ọ̀nà ni kìí bá àwọn sàhábà lọ́dọ̀ alẹ́ ojú ọ̀nà ọlọ́run náà ń pè ní àsàlẹ̀fíyà àwọn abẹ́lẹ́ àwọn ọba kọ́lọ́mọsàfíà sínú àwọn Ah, ọlọ́run wá ní tarahum ọlọ́run ní àwọn sàábàtà wí bọ́bá rí wọn báyìí bẹ̀ẹ̀ bá ń wò wọn báyìí tarahum gbogbo àlọ́ ma bá wọn níbi kíní sójàdà wọ́n ma ń fèrè kalẹ̀ púpọ̀ gan rúkà sójàdà wọ́n ma ń rúkú púpọ̀ gan wọ́n sì ma ń fèrè kalẹ̀ púpọ̀ gan olùfèrè kalẹ̀ ni wọ́n olùrùkú ni wọ́n kí lọ́lọ́run rí fáàsì ọlọ́run yóò yọ wá ẹlẹ́sìn làwọn sàhábà àwùbáàdù ni wọ́n ẹlẹ́sìn ni wọ́n sọ́tò fati aya twenty nine ẹni tí máa ń sin ọlọ́run téèyàn bá ń bu àbí bá ń sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn àbí bá ń sọ̀rọ̀ láyé dáa kí náà ṣẹlẹ̀ sí jama yóò di ọ̀tá ọlọ́run mọ̀nà àádáa lè wàlíyá ọkọ̀dẹ̀ àádáa tó fòfin harb ogún ọmọ jàyàn lọ́tún lọ́sìn ọlọ́mọsán ọlọ́ta sàábà ẹ̀yọ́ máa yá mi ìsọfáhùnmùlọ́wọ́ àtẹ̀wọ̀tẹ́lá báàdàl àmbìyà lẹ́yìn àwọn anábì ọlọ́run lẹ́yìn àwọn anábì ọlọ́run àwọn sàábà lókù ọlọ́run bá aláwọ̀ ní alhamdulillahi wasalamu ala ibadi alladhina istafa ọlọ́run bá ní Allahu khairun amma yushrikun ìsọ́lọ̀wọ̀n bọ̀ lórí ju nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run lọ tí wọ́n fi ń sẹ́gbẹ̀ ọlọ́run sọ́lọ̀wọ̀n bọ̀ wá lórí jù lọ ẹ̀yọ́ miami ìdáfẹ́ dìmú bẹ̀ ó náà ni pé humul ladhina istafahumullah ọlọ́run bá àwọn àwọn ìbádùlá àwọn náà àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam ẹlẹ́sìn ni wọ́n ọlọ́run fi ọbùdíyà ó fi ròyìn wọn pé wọ́n sẹ̀sìn wọ́n jẹ́ ẹrú fún ọlọ́run ọba lábẹ́ ẹ̀sìn ọlọ́run wọ́sọ́pọ̀ fún bọ̀rọ̀súlù hmm, bilkhairiyya anábì ròyìn wọn pé ipé èèyàn dá èèyàn dá èèyàn dá lẹ́yìn anábì gbogbo àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà yẹn wọn ò lè dá tó àwọn sàhábà ẹgbọ́ta anábì sọ anábì ní khairukum anábì ní àwọn tó lóore jù láàrin kọ́rin ni òun náà lásìkò tó ní lò ọgọ́rùn ọdún èyí tí ń lò thumma allazina yalunahum lẹ́yìn náà gbogbo àwọn tó bá tẹ̀lé àwọn yẹn ọgọ́rùn ọdún tó tẹ̀lé eh, àwọn yẹn tó lóore jù thumma allazina yalunahum lẹ́yìn náà ọgọ́rùn ọdún tó tún tẹ̀lé àwọn yẹn ni wọ́n tún lóore jù àwọn wọn ní bẹ́wájú gbogbo wá ń sì tí wọ́n lóore jù wá lọ àwọn sàhábà gbogbo ìbádà tó bá wù kó ṣe gbogbo sàárà tó bá wù kó ṣe gbogbo gbìyànjú ẹ̀sìn tó bá wù kó ṣe gbogbo dáadáa tó wà kò ṣe sẹ́bí kò ṣe sára kò ṣe sóbì kò ṣe sádùúgbò kò ṣe sí gbogbo àwọn ìdá ọlọ́run ẹni tí ń ṣe sàlámù àti ẹni ṣe dáadáa rẹ̀ yẹn ọmọ jẹ́ nire àmọ́ ò lè dé ipò àwọn sàhábà ànábì ti parí yẹn ẹnìkan ọgbọ́dọ̀ tó mọ̀ yẹn yẹn wò ipò àwọn ni wọ́n lórí jù nínú gbogbo àwọn ìdá ọlọ́run ọba ẹ̀yọ́ ọlọ́wọ́n bá aláàrò ìwọ̀n ní Qur'an ní asinallahu alayhi bil iman bí hakikatil iman ọlọ́run ròyìn wọ́n yí pé ah àwọn èèyàn ń gbàgbọ́ o lẹ́yìn ànábì o àmọ́ kò sí àwọn tí wọ́n gbọ́ lọ́n gbó táwọn sàhábà ọlọ́run bá ní walladhina amanu ọlọ́run ní ẹ̀rá wọn olùgbàgbọ́ òdodo wa wọ́n sì wọ́n tún wá lọ ojú ogun ẹ̀sìn wọ́n lè jagun wọ́n lè jagun ẹlòmíì fọ́ lójú ẹlòmíì dálábọ̀ ara ẹlòmíì wálé lẹ́ni tí ẹsẹ̀ rẹ̀ ò pé má ẹlòmíì kú sójú ogun ọfọmálẹ̀ lọ́mọ òrukàn ọ̀pọ̀lọpọ̀ wọn fìyàwó lẹ̀ ló pó nítorí kí islam kọ́mọ̀ bà parẹ́ ọlọ́run ọba ní àwọn ta awí yìí walladhina awaw wa nasaru àwọn ará mọ́kà ní ọlọ́run ròyìn o ọlọ́run wá ní ẹ̀wà ara ni madina ọlọ́run ròyìn àwọn tó wá láti maka àwọn tó ròyìn àwọn tí wọ́n gbà wọ́n lálejò ní madina àwọn méjèèjì yìí kí ni wọ́n gbà wọ́n jàmá àwọn sahaba ọlọ́run ni àwọn tí wọ́n gbà wọ́n lálejò yìí gbà wọ́n gbà wọ́n lálejò wọ́n gbà wọ́n lálejò pẹ̀lú gbogbo tí wọ́n ní pẹ̀lú ìgbàgbọ́ ìgbàgbọ́ wà ìgbàgbọ́ lójú wọ́n gbà wọ́n lálejò wọ́n wá gbà wọ́n lálejò yìí wọ́n fún wọn nílé wọ́n fún wọn lọ́lá wọ́n fún wọn ní ìkàngùn wọ́n fún wọn lówó wọ́n fún wọn níyàwó tẹ́lẹ̀ kan kàn ní ìyá alágbájá yìí ní fi ọmọ ọ̀rẹ́ mi kan sẹ̀dé kò lóbi ńlé ọ̀yá mo yọ̀ǹda lọ́lẹ̀ fẹ́ ta ló lè ṣe yíwọ̀n ó dàbí yẹn níyàwó mẹ́rin tó pé àwọn nítọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ń sẹ̀dé kò sí nǹkan ẹni tí ó sì wáyé náà náà níyàwó lé ní maka o ọgbà tó lọ́wọ́ ọ̀lọ́ ló fi o ẹ̀wọ̀ yìí mọ́ ni táwọn méjèèjì ń lò kí ọkọ ní èmi ti gbẹ̀sìláàmù kíyàwó ní tọ́ ọkọ̀ sì kú yọ́lọ̀ lè bá wọn yòókù rẹ̀ ní Madina àwọn obìnrin mi náà wá nígbà wọn náà dé Madina ọlọ́wọ́n bá ní fọ́nmùtà ìhùn náà ìlànà nábì ṣe ìwádìí nípa ìgbàgbọ́ wọn tó bá ti rí pé ìwọ̀n yìí náà lè tọmọ̀ húnnà mọ̀mí náà tó wá jírí gbogbo gbogbo lórí níwá ọ̀látàlẹ̀jẹ̀ ọ̀nà ilẹ̀ lùkùfà rẹ̀ ó gbọ́dọ̀ dá wọn padà sọ́dọ̀ àwọn kèfèrí mọ́ sí wọn mọ́ àwọn náà lẹ́tọ̀ sí wọn mọ́ wọ́n fọkọ́lẹ̀ wọ́n fọmọ́lẹ̀ nítorí la ilaha illallah nítorí islam àwọn ìyẹ́ ẹni tí ń ròyìn wọn náà lọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá ní àwọn tó gbà wọn lálejò wọn náà sọ̀rọ̀ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ulaika humul mu'minuna haqqan bọ́lá ọba ti fi hákọ̀ ròyìn kankan àkíkà ni ọlọ́wọ́ bá ní àwọn léyà ọmọ ṣe kárí ní kéde pé wọ́n ń sojú ayé ó mọ̀lẹ̀ mọ́ mi náà hákà tí wọ́n náà ń gbọ́bá yìí kò tó kú sábà àti tó bá gbàgbọ́ nù kùrán lókun ẹni tó bá ti gbàgbọ́ nù kùrán ẹ mọ̀ wọlé bá sọ̀rọ̀ àmọ́ tó bá lọ́n gbàgbọ́ nù kùrán à èso fẹ́ yá lóní ẹ̀dá padà sínú Koran nígbà àwọn sàhábà gbẹ̀ngbẹ̀ ní Muawiya Abu Hurairah àti àwọn sàhábà àgbà

òwe ìbùdó kálàfù òfin ńlẹ̀ ọ̀dá sí ọwọ́ á jẹ́ pé Abu Huraira lọ́wọ́ ṣe kí ni òun lọ́wọ́ kàn Muawiya lọ́kàn ọlọ́run ní humul mu'minuna haqqan àwọn ìyẹn ọlọ́run sáyìn gbàgbọ́ wọn ọlọ́run sáyìn pé ó fún tẹ́síkíà ilé hmm, ìjú tẹ́síkíà tó yẹ ń gbà lọ́dọ̀ àwọn ṣe òlọ́dọ̀ àwọn àfá bí wọ́n lọ́fẹ́ lọ́dẹ̀ lárúbáwà fún tẹ́síkíà èyàn kọ́ mi gbà mi yóò mọ̀ òkútó akọ́ntà àmọ́sán sákọ̀ gbà mọ̀ <laughs> ọlọ́run lórí kọ̀kọ̀ rẹ̀ àwọn àwọn eléyìí ọlọ́run ni humul mu'minuna haqqan èyí ti tó bàbá sọ̀rọ̀ kankan máa ń gàtà wọn lọlé a ń sọ eléyìí kìí ṣe torí àwa táwa ti mọ̀nà àwọn ọ̀jẹ́ bú sábà kọ́dà àgbọ̀dọ̀ bú tábì kọ́dà àgbọ̀dọ̀ bú ọ̀kan Islam kátó wá pé àwọn tí Muhammad sallallahu alaihi wasallam sọ́kùnrin àǹfààní àyà 74 iná lójú máa sọ fi tọ́wà kó lè bà pé ìdájọ́ <laughs> ẹnìkan tẹ̀rí tó ọba sì ti fẹ́ parẹ́ ẹ tètè máa fáwọn sàábà ní ìwọ̀ wọn kó o sì tẹ̀lé ojú ọ̀nà wọn eléyìí jẹ́ rọ́dù alẹ́ṣẹ́á gbogbo àwọn tí wọ́n ní sàábà kèfèrí ni wọ́n àwọn ṣẹ́à 90% àwọn ará rán àwọn sàábà kèfèrí ni wọ́n lẹ́yìn al-Miqdad ní bùnà aswad àti Abu Dhal al-Ghifari àti Salman al-Farisi lẹ́yìn àwọn mẹ́ta tí wọ́n yọ lẹ́yìn gbogbo àwọn sọ́ábà tó kù wọ́n ní ìrìtàdù bá dára sórí láàyè sallallahu alaihi wasallam wọ́n hùn kò fà ipe wọn ti fi ìsìláàmù lẹ̀ lẹ́yìn ànábì gbogbo wọn pátápátá kẹfẹ́rẹ́ di wọn wọ́n máa ṣe pẹ̀lẹ́ wọn wọ́n máa làánà wọn lọ́dọ̀ ti tiwọn àwọn ń sọ tiwọn àmọ́ Al-Qur'an dáwà bìlífù kí ló tí wọn kà Qur'an torí ẹni tí kò bá máa pàtàkì sàhábà ó lè máa bá wọn bú wọn àmọ́ tó bá ti mọ̀ pé ọ gba koran gbọ́ ò ní bú sàhábà wọn tó bá ti bú sàhábà ọ gba koran gbọ́ mọ̀ torí ẹni tó lọ yìí tí wọ́n ń ṣe kíni tí wọ́n wá ń bú kazabta qawla Allahi ta'ala ó ti pe ọ̀rọ̀ ọlọ́wọ́n nírọ́ wal munafikun sẹ́rí inú àwọn tí ń dá ìrújúlẹ̀ ṣubuhati àwọn mustashrikin àwọn adáwò islam wal munafikun laysu bi sàhábà àwọn munafiki kan bẹ tí wọ́n darapọ̀ mọ́

ọfẹ́ jẹlẹ́rí tí lọ́bì lọ́dọ̀ àwọn godfathers ẹ̀hẹ́ àwọn tí sọ fún fọkànbalẹ̀ fọkànbalẹ̀ wọ́n lọ́jẹ̀ balẹ̀ lọ́jẹ̀ lérí ọjọba àsìkò tí wọ́n pláàni ẹ̀ lọ́wọ́ ni ànábì wọlé nígbà ànábì wọlé kálukú lọ wọ́n lè gbà síláàmù àfọwájà àfọwájà wọ́n sálọ̀dà ànábì automatically ànábì lọ́pọ́pùlà nílùú òun ló sì gbajúmọ̀ nílùú ọ̀dọ̀ rẹ̀ ní kálukú darí ọ̀rọ̀ lọ kọ́dà àti mùsùlùmí àti kèfèrí bí wọ́n ní èèyàn dáadáa ni ìnígbẹ̀sìn àmọ́ mo fẹ́ kọ́ bá yẹjọ́ rẹ̀ mo fẹ́ fẹ́ nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ sallallahu alayhi wa sallam abúlọ́pọ̀ báyìí wọ́n wá wò pé ha tòun tánì àyíntó wọ́n wá sí ni pe wọ́n wá darapọ̀ mọ́ àwọn mùsùlùmí ipò òun náà fẹ́ ṣe islam ó sì gba islam lóòótọ́ ànábì wẹ́kọ̀mẹ̀ tó rà ànábì ọmọ tó pamọ́ ànábì ọmọ tó pamọ́ létà lọ́lọ́run padà wá sọ̀rọ̀ rẹ̀ fún ànábì wa muhammad abúlọ́pọ̀ bùnú báyìí bin salul yìí òun ọgbà islam kọgbà islam ọkàn darapọ̀ mọ́ àwọn kíni ni sẹ́rí abúlábùnú báyìí sàlóòlì òun náà ni eléré àwọn mọ̀náfíkì wọ́n ní wọ́n tún pọ̀ rẹpẹtẹ alhárẹ́tù bùnú sùwáyédí bùnú sọ́ọ̀mìtì ara wọn náà ni ọlọ́run sọ ayà kan lérí òun ọlọ́run ni yahrifuna billahi ma qalu wa laqad qalu kalimatal kufr ọlọ́run bá ní bẹ́ẹ̀ ṣe rí alhárẹ́tù yẹn ọ̀daràn ni yọ́ mọ búra wájú ànábi pé wàláyé tàláyé àti gbàsílá wàláyé tàláyé à ń tẹ̀lé tẹ̀mítẹ̀mí lórí rọ́ ṣọ́tù tọ́ọ̀bà ayà 74 àwọn mọ̀náfikí àwọn wà àwọn máa gbọ́ra àwọn èèyàn ní sàábé àìpọ̀ àwọn èèyàn ní sàábé àwọn èèyàn dára papọ̀ máwọn sàhábà ni ara wọn ni Abu Habiba ibn al ara wọn ni òun kana mimman bana masjid ad-Dirar ó wà nínú àwọn tí wọ́n pláàni pé àwọn fẹ́ kọ́ mọ́sálásí kan sẹ́yìn wọ́n gbà wọ́n kọ̀ tán lè bá ànábì wọn ní tó a ti ṣètò mọ́sálásí kan sí sábàwọlé ìlú nítorí àwọn tó jẹ́ àwọn arọ láàrin wa tó jẹ́ pé àti máa wá mọ́sálásí lọ́dọ̀ rẹ̀ yóò máa ní wọn la àbáwọn afọ́jú àbí nítorí àwọn tí wọ́n jágbàdàgbà pláàni wa nìyẹn láti kọ́ mọ́sálásí èyí tán sọ fún ànábì nìyẹn àmá nìyẹn àwọn ni pé mọ́sálásí yẹn làwọn ti máa ṣe mítìn dáwọn ṣe wúṣìlá mọ́sálásí tọ́rọ̀ rẹ̀ ni wọ́n pè nígbà ànábì ń bọ̀ láti ogun kan ọlọ́wọ́n bá nira ànábì má wọ bẹ́ẹ̀ olórí bú ní gbogbo àwọn tánṣe kíni àwọn tí wọ́n wà ń bẹ àwọn mọ̀náfíkì wọ́n sì ń yọjú sànábì wọ́n tún ṣètò ibi wọ́n ti mọ̀ sí mítìn tí wọ́n fi wó islam ara wọn òun náà ni Abu Habiba ti mọ̀ sọ̀rọ̀ ìbúnlẹ̀ azhar òun wà ń bẹ ọlọ́ọ̀bá ni wọ́n lẹ́yìn tàkàtù masjidan dirara wa kufra wa tafriqan bayna al-mu'minin ọlọ́run láwọn tí wọ́n lè kọ́ mọ́sílásí yẹn wọ́n kọ́ wọ́n fẹ́ fi ní islam láni o lẹ́yìn náà wọ́n fẹ́ máa fi máa lọ́ǹchì kúfùrù wọ́n fẹ́ máa fi ṣe ìbọ̀rìṣà ní o ilé òsà ni wọ́n kọ́ wọn kàn pé mọ́sálásí ni o lẹ́yìn náà wọ́n tẹ̀fẹ̀rẹ́ kọ̀m̀bẹ́nà ni mòmíní wọ́n fẹ́ máa plan níbẹ̀ bí wọ́n sì máa dá wàhálà lẹ̀ láàrin àwọn sàhábà tọ́ ọlọ́run ọba ó sọ̀rọ̀ àwọn mọ̀náfíkì ó sì sọ̀rọ̀ àwọn mòmíní kí wọ́n ní gangan náà gbogbo wọn ní pé ń bẹ̀lú àwọn sàhábà yẹn tó jẹ́ mọ̀náfíkùn àwọn ọ̀rọ̀ yẹn yóò bá yẹn àwọn sàhábà tí wọ́n gbà síláàmù wọ́n tún padà sí nífàkì wọ́n padà tún máa sí nífàkì wọ́n sí wọ́n di mọ̀náfìkì lẹ́yìn ìgbàtàn ti gbà síláàmù ńlọ ń sọ ni àbí àwọn mọ̀náfìkì tí wọ́n dara papọ̀ mọ́ àwọn sàhábà tàbáwò bọ́rọ̀ sí ń lọ ìtí àmọ́ gbọ́yé òun náà ni pé ẹ̀wá láwọn sàhábà kò sí mọ̀náfìkì nù ẹni bá ti jẹ́ sàhábà tí wọ́n máa ń pè mọ̀náfìkì àwọn mọ̀láfíkì tí wọ́n dára papọ̀ mọ́ àwọn sàhábà ọlọ́run padà sàlàyé fànẹ́bùwà Muhammad sàlá ipé eléyìí kìí sàábé eléyìí kìí sàábé rẹ̀ eléyìí kìí sàábé rẹ̀ eléyìí kìí sàábé rẹ̀ kọ́dà nẹ́bí sàlàyé fún Udaiva ipé Udaiva wọ́n fẹ́ fọ́rọ̀ pamọ́ sí ọlọ́dọ̀ sórí tọ́kan kìí ṣe mùsùlùmí o sórí ìdójògbólẹ̀ yẹn kìí ṣe mùsùlùmí o tọ̀hún náà kìí ṣe sì ń da nǹkan lóòótọ́ ọgọ́rùn mẹ́ta onáà ni abdullahi bin ubayi dá padà nígbà wọn lójú ogun ẹgbẹ̀rún péré ni wọ́n àwọn ọ̀tá ẹgbẹ̀rún mẹ́wàá àwọn mùsùlùmí ẹgbẹ̀rún kan abdullahi bin ubayi tó wá dá wọn ọgọ́rùn mẹ́ta ọdá wọn padà lójú ọ̀nà ọkàn padà ń tiẹ̀ ni anábẹ́ ọmọ kó ti padà lónìí àlógún máwo ẹ̀yẹn padà lé padà lé àwọn yòókù náà ń bọ̀ láìpẹ́ gbọ́n sì fẹ́ kí mọ́gírì ọjọ́ kí mọ́gírì bìlálẹ̀ ọjọ́ kí ṣáyìí ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn Islam ẹni tó fẹ́ bú sàhábà yóò máa wá sọ pé àwọn ìyẹn náà ni wọ́n torí pé fẹ́ bú gbogbo àwọn sàhábà nàbí Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé bẹ́yìn bá dún sọ̀rọ̀ kọ́ máa ṣe kí ni kọ́ máa là kó sì máa yá àwọn wọn pọ̀ rẹpẹtẹ ẹlọ́ nìkan ló máa yá dàdí wọn wọn ní mọ̀bọ̀ kàtọ́ bí lè bá òzèfà pé òzèfà òwòlà nábì sáà nábì ọ̀dà kọ̀ mi Allahu akbar òtẹ́fà ní dákọ̀ rẹ̀ kẹ̀ ẹ̀ṣẹ̀ ń gẹ́lẹ́ gbé ìsìláàmù lọ́wọ́ anábì ọ̀dárúkọ rẹ̀ nù wọn ah Umar bin alhamdulillahi rabbil alamin ẹ̀rù tún bà wọ́n yakhafuna minan nifaq ipe àbí báwọn ti ń ṣe yìí sáwọn ṣe tó báyìí látara ìgbàgbọ́ tó wọ́n ní sí ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá ní àwọn mọ̀náfíkì tá wí wa minhum man yastami'u ilayka wọn tọ́jẹ́ pé wọ́n bá ti gbọ́ Kùránì tán lọ́dọ̀ rẹ̀ tán gbọ́ sí tán àtà ìdákọ̀rọ̀ ju tán bá wá jáde mínà ìdíkà látọ̀dọ̀ wa nàbì kọlu ọmọ tí wọ́n máa ń sọ ni ọlọ́run ní kọlu tí wọ́n máa ń sọ ni pé lílẹ̀ dínà ó tọ́lá ẹ̀lì wọ́n máa ń bá àwọn onígbàgbọ́ wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ lẹ́yìn wọ́n lọ lè pàdé àwọn tí wọ́n jọ dòkówájú ànábì àwọn aláìgbàgbọ́ àwọn mọ̀nàfìkì wọ́n máa wá pe àwọn tí wọ́n gbàgbọ́ àwọn tọ́lọ̀ fún ní mímọ̀ ó fún wọn ní tawhid ó fún wọn ní ìmọ̀ ẹ̀sìn máa kàkànlá ànífà ọ̀gá wa kí ni wọ́pọ̀ tí ń sọ látàrọ mada kọ́lá ánìfà gbogbo ẹjọ́ tí ń sọ àwákàjòkó ń bẹ àgbọn tí ń ṣe kí ni àgbọn tí ń wí o ẹ̀hẹ̀ kí ni ń sọ lẹ́ẹ̀kan bóyá kò tuntun sọ torí àwọn ọgbà pé òdodo kan bẹ ní ẹnu rẹ̀ àwákàjòkó wájú rẹ̀ àwákàǹṣe àgbọn tí ń wí ọlọ́run ni wòlá ikẹ̀lẹ̀ tí na tọ́ba Allahu ala qulubihim ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń sọrú ẹ̀ lẹ́yìn ànábì mo ti di ọkàn wọn wọ̀tọ́bà àwa àwọn wọn ní mànàmá ìfẹ́ ni wọn ni wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ tẹ̀lé tó fi wọ̀nà ọlọ́run sọ́tù Muhammad aya 16 aya yìí já mọ̀ pé àwọn sàhábà ni wọ́n wà lọ́tọ̀ kẹ́ni kan máa máa dà wọ́n papọ̀ fáwọn ilẹ̀ Yorùbá ń ni kéyìn lọ lè kéèyàn máa wá mú ááyà tọ́lọ́wọ́ bá aláàfin ròyìn àwọn mọ̀náfìkì kọ́ máa wá lo ááyà yẹn lérí àwọn sàhábà abubakar umar usman muawiya àti àwọn àbúrera abúmúsàlá aṣáàrí sáwọn ìyẹn ni alùpàánì rivasi pé mọ̀náfìkì ni wọ́n kò sí ìkankan tí ó délẹ̀ nílẹ̀ yorùbá tíra kí tíra wọlé ni tí tíra kí tíra bá sì ti wọlé àwọn sọ́mọ́ ti ń kàkàkù kàkàkù kí ni wọ́n máa sọ wọ́n máa sọ sọkúsọ nítọ́fà wàhálà ni ẹlẹ́ẹ̀kejì tọ́fà wàhálà òun náà ni pé ṣe rí àwọn tí wọ́n dúó tàwọn sàhábà pé àwọn sàhábà làwọn dúó tì ọ̀tá wọn tí ò sírú ẹ̀ láyé mọ́ làwọn ṣe à sọ́jẹ́ pé àwọn sàhábà lọ́dọ̀ wọn kèfèrí làwọn ni yóò sí kíni ò sójú ẹ̀ nípa wọn àwọn ṣẹ́ àyẹ àwọn náà wá lọ lè mú àwọn tíra wa táwọn sàábà gbà wá àwọn àdísì ànábì àwọn náà wá da gbogbo ẹ̀rú nígbà wọ́n dàrú tán wọ́n wá ní táwọn sàábà yín gbà wá fún yín náà nù wọ́n dàrú àbí wọ́n dàkan lójàmá àwọn mùsùlùmí táwọn fẹ́ fọ́ Islam àwọn náà àwọn orientalist àwọn náà tó pawọ́ papọ̀ mọ́ àwọn ṣẹ́ à wọ́n di méjì àwọn kèfèrí làwọn àwọn ṣe àyàwúdí làwọn láti pìlẹ̀ àmọ́ àwọn ń dáṣọ ìsìláàmù bóra nígbà anábì lọ tán lásìkò àìlè làwọn yẹn jáde àwọn ṣe àyẹn abúlábùnú sábà yìí ní eléri tí wọn òun náà lọ́lẹ̀ gbà ìsìláàmù bí abúlábùnú báyìí sí kí ni bó ṣe gbà ìsìláàmù abúláì náà fún jẹ́ òun lọ́wọ́ ń sọ pé àwọn sàhábà pé àìlè ló yẹ nípa ànábì kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ níbo la ànábì kọ́ sí kò gbé jáde fún àbí kí ìyàwó jọgbà ìsìláàmù kọ́ máa ní òun máa tẹ́lá kan tá ànábì sọ kalẹ̀ tí àwọn sàhábà Abubakar ọmọ ó ní Abubakar Umar Usman wọ́n ṣe jàǹbá fún Ali Ali lè kan gbé àlífà fún ìwọ tó dé lọ́ọ́ máa pín àlífà ni àbáwọn tí wọ́n wà lẹ̀ àwọn ni wọ́n sá di ṣe bẹ́ẹ̀ fún Abubakar Usman Umar Ali àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún Abubakar Siddiq wọ́n ní kọ́ máa jẹ́ lérí àwọn nígbà wọ́n ní lásìkò ànábì náà gbogbo tá ànábì ọba ti ṣe mọ́sálásí ànábì á ní mọ́rù àbàbákẹ́ fọ́lì sọ́lẹ̀ ẹ̀bì náà ẹ sọ fún àbúbákẹ́ ní kókìrùn fáwọn èèyàn àbúbákẹ́ nígbà jama ta ló mú dání tí wọ́n jọ rìn àbúbákẹ́ sì tẹ́ẹ̀kì ànábì ní wọ́n wọn ìmánì gbogbo àgbà láyé ìmánì gbogbo àwọn mùsùlùmí tó wà láyé tí wọ́n gbé sínú òṣùwọ̀n kan tí wọ́n wọn ìmánì àbúbákẹ́ dàrájà ìmánu àbíbákẹ́ ìmánì ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn àmọ́ torí pé àwọn èyí wọ́n fẹ́ wò Islam ni àwọn yẹn wá sásábẹ́ pé àwọn ń gbìjà alì àwọn sì ń gbìjà alùlùbẹ́yìtì wọ́n dànkanrú wọ́n wá spread ọ̀tẹ̀ àti ìbínú sọ́kàn àwọn kọ̀ọ̀kan tọ́lọ̀ ní kí wọ́n rí mú látara bẹ́ẹ̀ wàhálà wọn ṣẹlẹ̀ nínú ẹ̀sìn Islam àwọn eléyìí àwọn ni wọ́n fèsì àwọn sahaba àwọn mustashirikun láti bá àwọn sàábà jẹ́ kí súnà lè bọ́lẹ̀ àwọn eléyìí àwọn ni wọ́n wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n sọ ah, àṣùbọ́ àrìbà ni wọ́n sọ di àṣùbọ́hù àrìbà ò gbogbo ẹ̀dọ́ bá kéwú tí kéwú yé àṣùbọ́ ẹ̀sẹ̀ fún ẹ̀kún wọ́n bèèrè bèèrè ní ẹjàmá àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam adábẹ̀fẹ́ kírun àṣùbà wọ́n sì ti sìkọ́ọ̀mà òfin tó sì wà ní pé tá má ti sìkọ́ọ̀mà èyí ọ̀gbọ́dọ̀ tó máa yẹ náfìlà kankan máa ọ̀kan náà wọn sàhábà wá ń ṣe náfìlà yẹn ń ṣe náfìlà yẹn nígbà wá kírun tán anábìrá ní àṣùbọ̀há àrìbàá tí wọ́n fẹ́ kí àṣùbà mẹ́rin ni ṣe bí wọ́n ti sì kọ́ mà rákà méjìlá máa ń jọyìn kákírun àṣùbà àkákù ń bẹ̀ anábì wá ń bè lọ́wọ́ pé sọ àṣùbọ̀há ah, ẹ̀dàkùn ẹ̀wọ́n mẹ́rin ṣe wọ́ àtúnṣọ́lẹ̀ ṣùbọ̀há àrìbàá wọ́n bá bá wọ́n mọ̀ fi pamọ́ bẹ́ẹ̀ àṣùbọ̀ àrùbà ha bóòlù tó wájú àṣùbọ̀ àrùbà àwọn wá ní ìmáàmù Buhari yọ gbàgbàgbà wá ipe ọ̀dàrún yínrú ó ní àṣùbà yín ó ti di mẹ́rin àṣùbà yín ó ti di mẹ́rin nítorí wà ní tíra ní pé àṣùbọ̀ àrùbà ha ṣé Yorùbá tó ń sọ yẹn àti pẹ̀lú tí wọ́n kọ́ lẹ́yìn ṣé wọ́n ti máa ń àti tíra bàbá wa bọ́gáwí ẹ̀yà àdúgbò bayan tó bá fẹ́ sàdísì tó kọ́lọ̀ lè yára fátìwì bá rí àfá ma ka tíra kó tó sọ̀rọ̀ ni kìí pé àfá sọ̀rọ̀ tán yóò sì máa lọ lè ka tíra torí gbogbo àfá ti padà olódodo kí padà lè sọ ọmọ ipò ta kà kò rí bẹ́ẹ̀ o bọ́ọ̀ bá sì ti sọ gbogbo àwọn ní ẹni tí ó máa sọ àwọn yẹn ìtafẹ́ lò òun náà ni pé àwọn mọ̀nàfikún wọ́n yàtọ̀ sáwọn sọ̀hábà annabuwa muhammad wa man qala bi anna haula sọ̀hábà li annahu jalasu an-nabiyya aw sallu ma'ahu aw samu ma'ahu kẹ́nìkan máa wá ní bẹ́ẹ̀ ní àwọn sọ̀hábà tó jẹ́ pé àwọn imáàmù muhammad eh, sheikh muhammad bin abdul wahab ọkà fara wọn kàfàrà àwọn sàhábà àfáà yìí Muhammad ibn Abdul Wahhab òun náà ti kàfàrà àwọn sàhábà nínú tíra rẹ̀ wọ́n lè gbé jáde nígbà wọ́n gbé jáde ọ̀tọ̀ ni tí bàbá ń sọ ọ̀tọ̀ ni táwọn ń ṣe kí ni ọ̀tọ̀ ni táwọn ń sọ mustashriku biladi Yorùbá bàbá ní ń bẹ nínú àwọn tí wọ́n bẹ láàrin àwọn sàhábà tí wọ́n ń eh, pẹ̀lú àwọn tàbí wọn lọ sójú ogun pẹ̀lú ànábì kèfèrí sì ni wọ́n ọ̀rọ̀ tẹ́yìmì àti ẹjọ́ sọ látàárọ̀ yìí sì sóti àwọn tí wọ́n wí àbọ́mà àwọn wá ní àfáà wá ní àbúbákiri náà ó umaru ó wà ní àwọn tánkìrùn muawiya abúmọ́sà làásìárì ó wà ní àwọn tánkìrùn ẹ̀ẹ́bùrẹ́ náà lọ sójú ogun bàbá wa sí mọ̀lá wàhábì wá pé wọ́n ní kèfèrí bẹ́ẹ̀ bá sí ìta wà fún nìyẹn wọ́n la dákẹ́ àdákẹ́ àwọn kàtírà lọ wọn sálẹ́ kọlọ kéwù lọ ọ̀kan náà tún ṣe lọ́wọ́ yìí àdákẹ́ dákẹ́ wá o bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ ẹ máa pa àdákẹ́ ẹ̀yẹ tó sọ mí bẹ́ẹ̀ bá ti sọ mí nísìnyí ẹ máa pa àṣekí ni àdákẹ́ àti irọ́ méjèèjì wọ́n jọ máa mùjàkadì ní táyọ̀ fi parẹ́ ìwọ ní kó tètè ní mọ́bí tó fẹ́ fọ́ọ̀lù sí bóyá ẹ̀yìn àwọn olódodo ni àbí ẹ̀yìn àwọn òpùrọ́ ó sì lè mà torí ẹnu wá dùn wọ́n sì mà kan lọ mọ́ra wọn wọ́n láwọn lárúbáwá tí wọ́n kọ́ wọn kéwù tí wọ́n náà o báwa sí láwọn lárúbáwá táwọn gbàmà lọ́dọ̀ wọn àwọn náà láwọn lárúbáwá tí wọ́n wọn ní rú fún wọn táwọn náà sì gbé jáde sọ́wọ́n fi dànkan rú fáwọn èèyàn ìtọ́ bẹ̀lọ́ ní pé kọ́lọ́mọ́ jẹ ọjà sọ́dọ̀ ẹni tí ó sọ ọ́nù bọ́yá lárúbáwá ni àbí ìbò àbí dúdú kọ́lọ́mọ́sà wọlá àánú ẹ̀ kọ́mọ́sà sànú àtàwà náà ẹ̀yọ́ máa yá mi ẹjá ni gbogbo bú sàhábà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sẹ́rí àwọn sọ̀hábà tá a wù yìí ayyadallahu bihim annabiya ní tẹ̀blígì risalatihi ọlọ́wọ́n bá Allah ọ̀ràn ànábì lọ́wọ́ ọ wá lo àwọn sọ̀hábà ní sábà bí fàànàbì tí ṣe ọlọ́wọ́n bá Allah fi fọ́n káyé sábà ń pè àwọn oníwọ́n pè láwọn sọ̀hábà àwọn náà làwọn tí wọ́n mú ìsìláàmù dé etí gbọ́ gbogbo àwọn kèfèrí tí wọ́n fi gbà ìsìláàmù àwọn náà ni wọ́n gbìyànjú wá fáfíríkà ń bí táwọn náà fi rí Islam wọ́n lọ Asia oyé wọ́n lọ gbogbo àgbáńlá ayé wọ́n rìn lọ oyé wọ́n rìn rìn rìn rìn fátítí wọ́n ṣe wàhálà fátítí nítorí kí Islam kò lè bá sí kíní kò lè bá dé etí gbọ́ àwọn èèyàn àwọn tàwí wọ́n jáde láwọn ìlú wọn ọlọ́run lè fọ́kọ̀ọ́ ìlú mọ̀hájú alladhina ukhriju min diyarihim ọlọ́run ọba ní ẹ̀rí àwọn tí ò ní nínú àwọn tó wá láti maka àwọn muhajirin ó kúrì ju omi ìdíyà rí ọlọ́run bá lè kéde pé àwọn ni wọ́n jáde ó kúrì ju omi o ọlọ́run ni wọ́n lé wọn jáde ni o wọ́n lé wọn jáde nínú àwọn ilé wọn tí wọ́n kọ́tọ́ dáa nítorí ẹ̀sìn islam wọ́n tẹ̀lé ànábì lọ wọn fànábì lẹ̀ nítorí islam wọ́n mú wá lè hìmọ̀ ọlọ́run bá ní wọ́n jáde nínú ọlá wọn wọ́n jáde nínú owó wọn ẹ̀rí owó abubakiri olówó ọ̀sán gangan ni ànábì dọ́dọ̀ ẹ̀ ànábì ní alẹ́ ìní lọ́lọ́ ní káfí bákalẹ̀ bàbá tó ní transaction káàkiri àwọn owó àwọn business oríṣiríṣi kámọ́sọ̀ fún yàn pé àtàràfù lọ́sẹ̀ tí ń bọ̀ kámọ́sọ̀ lókùjọ́ mẹ́ta kámọ́sọ̀ fún yàn lọ́kọ̀ ọ̀túnla lọ́kọ̀ọ́la kámọ́sọ̀ fún yàn láàárọ̀ ọkọ̀ wà dẹ̀yìn zúrì lọ́sàn-án àdẹ́bì sì yọ àrúbákiri ní ànẹ́bì ní bọ̀yí ànẹ́bì sábà jáde lásìkò yìí ànẹ́bì ní ọlọ́ọ̀nìkẹ́mi àti ẹ̀ká kò mọ́kàlẹ̀ nígbà àgbọ̀dọ̀ sọ mọ́kàlẹ̀ abubakar ni asọ́kùnbà tasọ́bà abubakar ni abubakar ló ti yá náà nìyẹn anábì ló ti yá abubakar lálẹ́yìn alájọ́ lọ àwọn tẹ́ ń bú nìyẹn jama àwọn tẹ́ ń gbé ń gẹ́fẹ̀ẹ́ nínú ẹ̀yìn ṣẹ́à ń ṣẹ́à Yorùbá láwọn àwọn ní ṣẹ́à ilẹ̀ Yorùbá àwọn ṣẹ́à Yorùbá lẹ́nu ẹ bàbá tó gbọ́rú ẹ bàbá gbọ́rú ẹ ọgbọ́ pásápasọ̀rọ̀ tàṣáyọ̀ ìṣẹ́ àwọn ṣíà òní wọlé Yorùbá yìí pẹ̀lú yọ̀ǹda àti ti Ọlọ́run Allah subhanahu wa ta'ala gbogbo ẹni tí bá sì ń gbà kó lè filẹ̀ torí kò síbi tó gbé wọ̀ kọ́lá gbogbo ọ̀dà àwọn bàbá wa Sufi tá ń pè sákèsí tí wọn ò tí gbọ́n tá ń sọ pé Abubakar eré ẹgbẹ́ àrùn Sufi àlàfẹ́ parẹ́ bídíà tó sì ń bẹ̀ ilé tí a fẹ́ parẹ́ àti ṣírìkù tó sígírí tó wà mẹ́ àníjà pẹ̀lú bàbá kankan àníjà pẹ̀lú ìyá kankan àní bùkátà sí ká má dákẹ́ nítorí àwọn asinilọ́nà tó ti pọ̀lú ayé ìlàfí ń pariwo káàkiri àdìjẹ́nà láfẹ́ káwọ̀ kọ́lọ́mọ́sájà wa náà wọ̀ wọ́n èsì tí ìfáwà náà ní wa wà láì ọ̀rọ̀ tó sọ ni àti bàbá wọ̀ àmá ń bẹ lọ́nkọ́lọ́njá sí ni kọ́lọ̀dí àwọ̀ káṣì máa tọ́yìn àwọn èèyàn sọ́nà kí wọ́n lè wọ àlìjánà ká máa wá bẹ̀ pé kọ́ bá gbàgbé àwa náà ah, tánàbí bá dìde lórí ẹ̀mà tánàbí máa ń ṣe Allahumma fi man hadayt fi man hadayt ọlọ́run bèmí náà sáàrin àwọn tí ó sì mọ̀nà ànábì ni máa sọ bẹ́ẹ̀ ẹ̀sán pé tí wà ní ọdí fi man hadayt bèmí náà sáàrin àwọn tó fi mọ̀nà ọmọ ya ọlọ́run ní ká sọnù ẹni kọ̀ọ̀kan wa à ní dágbére fún súnà o dágbájá ti ṣe súnà rí ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ẹlẹ́hàn ní tẹ́lẹ̀ ẹ̀rí onílọ́yẹ ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa àwọn tá ń pè náà kọlọ́mọsà jọ́rọ̀ wọ́ yé wọn kọlọ́mọ bá aláàkọ́bà ọ̀rọ̀ wọn lẹ́mí kọba sọ wọn di mùsùlùmí òdodo àwọn náà kọlọ́mọ mọ̀ àkó mbẹ́ kọ́sàlẹ́kùn yìí máa ń yẹn kọ̀ọ̀kan wa ọlọ́run ni wọ́n jáde nínú ilé yẹ̀bùtẹ̀gùn náà fọ́lá mínàlá kí ni wọ́n wá káàkiri wọ́n wá ọ̀là ọlọ́run wọ́n rèdè wánà wọ́n wá yọnu ọlọ́run wọ̀yá ń ṣòro lọ́láhà tọ́ ọlọ́wọ́ bá ní tí wọ́n torí ẹ̀ jáde lé wọ́n fẹ́ ràn mí lọ́wọ́ ni o ẹ̀dá kùn síyẹn máa ọlọ́run lọ́wọ́ sọ́lọ́ ní bùkátà ti kára wọn lọ ní ọlọ́run ìfà sí mẹ́ ẹ̀ wọ́n fẹ́ ràn ẹ̀sìn mi lọ́wọ́ wọ̀rọ̀ súnlá wọ́n fẹ́ ràn súnlá lọ́wọ́ ni o tó dé máa ràn lọ́wọ́ kí ní ràn lọ́wọ́ súnlá ẹ̀sìn ọlọ́run tó yà wọ́n fẹ́ sí lọ́wọ́ ni ulaika humu sadiqun ọlọ́wọ́ bá ní làwọn sahaba olódodo ni wọ́n kíyàn bá ní Abubakar òpùrọ́ ni àbó ní Abu Huraira òpùrọ́ ni ọdún mẹ́ta lólò pẹ̀lú annabi ọwọ́ tọ́pọ̀ kò tó sáwọn èèyàn máa hákùrá ọdún méjì ọmọ hákùrá sọmọ ọdún mẹ́fà sí ọmọ hákùrá láàrin ọdún méjì èèyàn hákùrá ẹni rẹ̀ lómi ìhàrẹ ọdún kan yóò fẹ́ oṣù mẹ́fà sí mọ̀rọ̀ olóṣù mẹ́fà wà bàbá olóṣù mẹ́fà wà yóò hákùrá àdíṣẹ́ àbúrò rẹ̀ gbà wá kọ̀wá tó di di ẹ wá ní kí ló dé tí ó fi gbà díìsì tọ́pọ̀ báyẹn wáyé torí pé ọdún mẹ́ta ló lò pẹ̀lú ànábì òpùrọ́ ní ọ̀jẹ́ yẹn tí wọ́n ń sọ yẹn kò sínú lálàrí kò sínú àsìmáwí kò sínú mọ̀kọ́dé mọ́tò ìmùsíyà nínú tí àwọn sí àlọ́wà ẹ wá lè kà tẹ́ra sí àwọn olùkọ́ rẹ̀ kalẹ̀ tí wọ́n ti ń sọ pé àbúrò rà hádìsì tọ́ ẹ̀dàkùn kí ní yàyìn lẹ́nu lérí pé àdísì 5,000 kìníkà ẹ̀kìní yàyìn lẹ́nu bẹ́ alóòdì di kòránà ọmọ ọdún mẹ́jọ ń ṣe kí ni wọ́n ha ní lásìkò íńtánẹ́ẹ̀tì ni òkè lásìkò jọun nísìn nísìn tí ìlú ti dàbá kan sọ́lọ̀ ọmọdé ó bàjẹ́ mọ́ lọ́wọ́ yìí àwọn èèyàn ha kòránì lọ́dún méje láàrin ọdún méjì yọ ha tán ọmọ ọdún méje àmọ́ ẹ̀rọ pé ìmá ti fẹ́ ṣe nákìlù tó fẹ́ bàǹkan jẹ́ èèyàn níwẹ̀ ìmọ̀ èèyàn kàn ọlọ́wọ́n bá aláàní òlá ìka ọlọ́wọ́n bá ní àwọn sàhábà pátá homo sàdìkù kò sókùrọ̀ lù wọn ẹni bá ti ń pè sàhábà ló pùrọ̀ kí ní ń pè nírọ̀ ìjẹma àyà koran suratul hashir àyà 80 ní fi ń sọ̀bí tó wà kíkàlùkù ọmọ alọ́lẹ́ sí kí ni ọmọ alọ́lẹ́ ká ọwọ́ akúpe sí ni wọ́n tẹ̀lé o ọ̀kan ní bá àfá wọn bá wọn náà lọ àwọn náà lè búrẹ́dì ló ọ̀dára olùpínà gáàsì ni ó sì nígbà o tó bá dójú ẹ̀tọ́ yọ padà yọ padà nídìí bẹ́ẹ̀ ẹmọ́jà ní àsọ̀díyà àmìyà àlùbàkùdá kíyàn kan wípé lóòótọ́ ní tẹ́ǹsọ bẹ́ẹ̀ ni àmọ́yí tá àfà wa sọ làwọ́ sí ẹni bá ti ń sìn yẹn kò lè sẹ̀sìn má tọ́lá àfà kí wọ́n rán sí ta ni wọ́n rán sí muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹ̀dá kò tó tọ́lọ́wọ́ bá wa ẹ̀dí ká lè dúró déédéé nípa ọ̀rọ̀ àwọn sàhábà kọ́lọ̀wọ́lá àánú ẹ̀ kọ́lọ̀wọ́lá agbára ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀mọ́jà sí ìsìláàmù sí o ìrànmáyà mi nínú ẹ̀sìn wa nínú tí àwọn àlùfáà tí wọ́n sàlàyé fún wa nípa ọ̀rọ̀ àwọn sàhábà òun náà ni pé àwọn sàhábà yìí àwọn ni wọ́n gbé ìbádà wa gbogbo ìtànkù lẹ́sìn tàbí dẹlẹ́sìn àgbà látọ̀dọ̀ àwọn kankan àgbà látọ̀dọ̀ àwọn sàhábà ni àgbà látọ̀dọ̀ àwọn tí wọ́n gbà tí wọ́n gbà tí wọ́n gbà tí wọ́n gbà tí wọ́n gbà tí wọ́n gbà látọ̀dọ̀ àwọn sahaba ni ẹ̀sìn gbogbo tí kálukú wa tí ọlọ́run ṣe fún wa nínú ẹ̀sìn yìí ọ̀dọ̀ àwọn sahaba ló ti wá sọ́dọ̀ wa tàbá ti bẹ́gi lé tàbá ti bẹ́gi fún wọn tààtà fara wọn tààtà àna wọn tàà sọ pé olódodo kí wọn òpùrọ́ ni wọn wọn ò dúró déédéé ni wọn gbogbo ẹ̀sìn táǹsìn yìí kò ní màmá ibi àwọn ṣe ń lọ nìyẹn ibi tàbá ti mú àwọn sahaba bọ́lẹ̀ ẹ̀sìn wọn ti ṣe kíni ẹ̀sìn wọn ti bọ́lẹ̀ tí wọ́n lọ́wọ́ máa ka mọ́sára wọ́n yóò bọ̀sọ̀tọ́ lọ́wọ́ fi rísìkì yìí wọ́n yóò sọ àlọ́wọ́ fi àtàrí fọ́lì yẹn tún lọ ráhìmá oríṣokùnrin bí pẹ̀lú ojoojúmọ́ torí kọ́ kàgbé wọ́n là nábì sọ pé ẹni tó bá fẹ́ kárìsìkì ọmọ pọ̀ kẹ́ni wọ́n sì gùn kọ́ máa sokùnrin bí pọ̀ ìgbà tí wọ́n wà á mú àdéṣe sì ní àbúrò ẹ̀rà ni àdìsí sọ pàtó fi sí dára sẹ́ bí kí náà padà ṣẹlẹ̀ sáàtìsì yẹ ò ní gbàgbọ́ ọmọ tọ́wọ́ sí gbàgbọ́ ọmọ kò ní ṣàkṣàn mọ́ ibi wọ́n lọ ní ẹ Muawiya ọgbà àdìsí wà rẹpẹtẹ látọ̀dọ̀ anabi Muhammad wakana mi kátàbà ti wáhì Muawiya tàbá ti famálẹ̀ àdìsí tọ́gbà wa kò ní dùn màmá amòbìnrin àásí tàbá ti pè lóko kókó eh, Anas bin Malik tàbá ti pè ní oko kókó kò ní dùn Abu Musa al ah Allah ọlọ́mọjá sórí ibú o ẹjá mójútó ọmọ o àmì mójútó ọmọ náà kún sí ṣẹlẹ̀ yóò ẹjá mójútó ọmọ o so orí ibi tó bá ń lọ ọmọ rẹ̀ ọmọ pípí tó lọ rẹ̀ nítorí bá sì rí lódodo bọ́ọ̀ bá sì lè lò ó fi hàn àwọn ọmọ pé kí ní yóò òdodo rẹ̀ o àwọn ti rí àwọn lè máa ṣe lẹ́yìn rẹ̀ pé ah, nígbà bàbá lódodo ni <laughs> ẹ̀yọ́ màá yá mi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa ẹjẹ́ lọ lè mójú tó lé àìsí tẹ́lifíyà ibi tí mari sọ́ọ̀tì sí ni o ẹjẹ́ lọ lè mójú tó àwọn ọmọ kéwu wa káṣọ òdodo fún wọn o torí bọ̀ bá sọ wọ́n padà sí ìpìlẹ̀ ọ ipe àfa àsìlọ́dún mẹ́wàá lọ́dọ̀ yín ọdún mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmí bàlágà sílé kéwu ni kọ̀mọ̀ pé pàrọ̀ ọ̀dà pàrọ̀ ká mọ́ sọ́mọ́dì kọ̀mọ̀ kọ̀mọ̀ ẹ̀tọ́ láàrin gbére ọdẹ àti efirin ogun jẹ̀díjẹ̀dí ẹ̀yìn tí wọ́n wá dálé ìgbó lẹ̀ fún ilé kí òyẹ̀kọ̀ yẹ́kẹ́ dálẹ̀ torí tọ́wọ́ ti dálé ìgbó lẹ̀ ó fi yóò di sọnù yóò di yọnu fún gbogbo ayé ni tó ráwọn kan ní ọmọ jáde mẹ́rin gbogbo ilé kí ó tó ti dàrú lè ní ọlọ́mọsábà tuntun gbogbo àwọn kòláfà tí wọ́n ti bẹ́sẹ̀ sẹ́yìn wa ilé Islam kọ́lọ́mọjọ́ bàjẹ́ lójú àtìlẹ́yìn wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí àwọn sàhábàtà wì wọ́n ní gbogbo àkíkọ̀tà lọ <laughs> ẹran na ń jẹ <laughs> àwọn ni wọ́n gbà wá ẹ̀wọ́n ti ní sàhábà kọ̀rẹ́ẹ̀tì ẹran náà kàn hmm, sùn kò ní sí pa ń jà kíkọ̀ mọ́ torí àkíkọ̀ yẹn àwọn sàhábà ló gbà wá tó àwọn sókí àwọn ibi táwọn kèbèrè lọ ní láfẹ́ kalẹ̀ tẹ́yìn wọ́n ń torí pé tá a bá ti lè fọ́ ẹni tó gba àdísì mọ́lẹ̀ àdísì náà ti ṣe kí ni òun náà ti ṣubú ibi àwọn lọ́nu táwọn fi kọ̀kọ́ kọ́ sí dánẹ́ẹ̀tì mákàtàkù kàmá kọ̀mọ́ bàá máa sọ̀sọ̀ kú sọ ọlọ́wọ́ bá aláàjẹ́ olówó sí tó mú àwa ìlú náà àwọn ṣàhábà àwọn làkọ́kọ́ wa àwọn ni àwọn lásíwájú wa gbogbo èèyàn ní máa ń lásíwájú àbí bẹ́ẹ̀ kọ́ jàmá àyíkú àwọn àgbà wa ni ó bẹ́ẹ̀ nìkan bá fọwọ́ kan àwọn àgbà wa bínú gbogbo àwọn mùsùlùmí táwọn alágbàlá ayé pátá àwọn olàgbà àwọn aṣíwájú wa àwọn sàhábà bóyá ṣe ìgbàgbọ́ ọlọ́run ti lànkàn mẹ́lẹ̀ yìí pé ọlọ́run wà sáàdùkù ọlọ́run bá ní àwọn tí wọ́n ti gbàwájú yìí aláwùwàlú àwọn ní Madina ọlọ́run wà sáàdùkù àwọn aláṣíwájú yìí tán bá bú bàbá yẹn èèyàn nígbà ọ̀gá tọ́kọ̀ yẹn ń sẹ́nìkan dákẹ́ kan máa bú títí àyàn tọ́kọ̀ yàn níwèé bóò láti wá dákẹ́ tó máa bú àwọn sàábà ọlọ́run sẹ́ẹ̀dùkù lọ́lọ́ láwọn ẹni ìsáájú ni àwọn ẹni àkọ́kọ́ ẹ̀yìn wọn ń bọ̀ ní ẹ̀yìn wọn nínú àwọn atẹ́sọ ìjẹ́ àwọn àwọn tí wọ́n gbà wọn lálejò wọ́n lẹ́jọ́ àtàbà àwọn bẹ̀sán àti gbogbo àwọn tí wọ́n eh, awwaluna من المهاجرين والأنصار والذين تبعوا بإحسان مبتدا gbogbo ẹ̀ àwọn afọ́wà mẹ́gàlẹ̀ ń ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ayé tí wọ́n sọ́wájú yìnyẹn ọlọ́run ní kábàrù rẹ̀ ní pé radiyallahu anhu ọlọ́run ẹjẹ́ fún yín làbárì radiyallahu anhu òun ti yọ́nú sáwọn yẹn rọ̀díyà fi lù má jí ni kẹsí pé á padà yọ́nú sí wọn létà wọ́n ti kọ̀ǹfàmù ìyọ́nú ọlọ́run lérí wọn ìwọ́n tí ìmọ̀ ikú jọ́ pàwọ́ òtí mọ̀bí tó kù sí òtí mọ̀ ìtọ́lọ̀ ń gbà nínú sẹ́rẹ̀ ọmọ ìtọ́lọ̀ wọn gbà wọ́n bẹ lérí méjì wọ́n bẹ lérí kíni méjì aláwọ̀ ilé ìrọ̀dí aláwú ànihùn ọlọ́run ti yọnu sí wọn wọ́n ọdún àní àwọn àyọ́nu sáàlì jẹ́nà tọ́lọ̀ fún wọn wọ́n àádà lahum jannatin tajri min tahtiha al-anhar ọlọ́run bá ní mo ti fàlì jẹ́nà kalẹ̀ omi wàrà wọ́n máa mu omi ọtí ayàtọ̀ sọ́tì tiwa ọkọ̀ papọ̀ ní tọ́wà ní ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn náà wọ́n máa mú kíní jama wọ́n máa mú oyin ọtúnkùkan omi lóló pure water wọ́n máa mú wàrà wọ́n máa mú oyin wọ́n máa mú ọtí ìtọ̀dọ̀ ọlọ́run yàtọ̀ sí ti wá ń bí lẹ́yìn náà wọ́n máa mú omi tó mọ́ lóló ọlọ́run bá ní gbogbo ẹ̀ yóò máa sàn kọ́ọ̀lì dínà fi yá àbàdá támátí wọnú ẹ̀ àwọn ò ní jáde máa o àlèmọ̀hájì ló wọlé à ń sọ òrùlà ń sọ o támátí sàábé ìpẹ́ nìkan ọlọ́run ọfẹ́ sọ kankan nípa sàhábà tó bá ilé mẹ́nu lé báyìí ó yẹ ká máa dàgbà dùgbò àwọn àgbà wa àwọn bàbá wa wípé ọkà dákọ̀ mú wọn lásán láì tí sọ áwúyà ó yẹ ká dàgbà dùgbò ni bàbá ọmọ tá ń ṣe kí ni bàbá ọmọ tá ṣe àwọn àgbà wa nù ìbí ọlọ́njà àgbèrè àfà rẹ̀ ọlọ́njà àgbèrè bàbá rẹ̀ kílẹ̀ bá wà lóò níjà nítorí àwọn sáàbìkú ní àwọn àgbà wa àwọn aṣíwájú wa ọlọ́wọ́n bá ní àwọn ilé ìwá ní àlìjánà ti wà fún wa o dáàlì kalifosul azim èrè tí wọ́n tí wọ́n jẹ èrè náà pọ̀rẹ̀ pẹ̀tẹ́ sọ́tù tọ́ba ayé àwọn rẹ̀ lọ́wà ìbẹ̀lẹ̀ lọ́n ti ní àwọn sàhábà ọ̀rọ̀ tí wọ́n ti bí dàlọ́ bá ń bú gbogbo àwọn sàhábà pátápátá faqad kharaja min al-islam èyàn ti jáde kó nínú kíni nínú ẹ̀sìn islam téèyàn bá ń bú sàhábà tí ọlọ́run bá láti fọ̀ mọ́ lóyàwó aisha lápẹjú ẹ̀ tọ́lọ̀ lọ́run ti fọ̀ níbi irọ́ tí wọ́n pa àwọn àti sọfúwàn innal ladhina ti fọ̀ yàwó aisha mọ́ ẹnìkan wọ́n tún fi ọ̀rọ̀ yẹn tí wọ́n fi ń bú yàwó aisha faqad kafara ijma' àwọn afá pàdópọ̀ fún ti di kèfèrí torí kàdàbà láha alàmàkàn nítọ́lọ́ ń sọ oníkòsíkiri oníkòrí bẹ́ẹ̀ ẹni bá ní gbogbo àwọn sàábà ẹni ibú ni wọ́n kèfèrí ni àwọn tọ́lọ́n ti fọ̀mọ́ Abubakar Umar tọ́lọ́n bá ní ìdíkọ́lá lè sọ́hìbì láti hàzà ìnàlá máàdá ẹni bá lè mú àwọn sàábà tọ́lọ́n ti fọ̀mọ́ tó wá ní ọlọ́wọ̀ fọ̀wọ́n mọ́ ó ti di kèfèrí lábẹ́ ìsìn wa wọ́n ní gbogbo èébú tí ìyẹ̀bá fi ń bú sàhábà tó bá ti lọ́mẹ́sì wípé àwọn sàhábà ẹ̀sìn ní kábàkùn wọn mọ̀náfíkì kí ló dé tí wọ́n sákò lẹ́yìn ànábì nígbà ànábì sọ kótó wà lọ sẹ́ẹ̀mọ̀ pé ọ̀rọ̀ ńlá kan gbà tánábì ṣe kótó lọ́wọ́ ọ̀rọ̀ ṣẹlẹ̀ lóòótọ́ ànábì ń ṣe ọlọ́wọ́ bá ní fayisara ó tijaratan aw lahwan ní faddu ilayha ọlọ́wọ́ bá ní nígbà tí wọ́n bẹ níwájú ànábì wọ́n wá fura mọ̀ pé àwọn ọjà ti dé akabalatil ẹ̀rù ẹ̀rù níbi àwọn òkè tí oúnjẹ oúnjẹ wọn fẹ́ lẹ́sẹ̀ lásìkò yẹn wọ́n fẹ́ lẹ́sẹ̀ lásìkò yẹn ọwọ́ jásìkò tí wọ́n ṣe kútùbà lọ́wọ́ ni wọ́n ni wọ́n ti ọjà ti dé o àwọn náà sì ń gbọ́ tí wọ́n ní ọlọ́jà ti dé o kálukú ń gbọ́ wọ́n ń pariwo lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àwọn ọ̀tá ọlọ́run <laughs> nínú àwọn tó ń ṣe ìgbẹ̀sìláàmù tí ìmánì tí wọ́n ti ṣe kí ni tí ò tí ìdúró déédéé eh làwọn bá ṣe kí ni ní ọba jáde anábìrin sọ kó tó bà lọ́wọ́ wàtàdà kúrúkà kọ ìmá wọ́n wá fìlà nábì ilẹ̀ lẹ́ni tí ń dúró ṣe kó tó bà wọ́n fi ọlẹ̀ kúlù máa ń dà láì xẹ́rù mi nàlá àbọ̀mí nàti jára wọ́lá ni tí wọ́n wá sáàmà pé wọ́n ṣe mistake àbí ìgbà wọ́n ṣe mistake tán kílọ́sẹ̀lẹ̀ àyàṣẹ́ kí ni àyàṣọ̀kalẹ̀ ọlọ́ọ̀bí tó wọ́n ṣe ọlọ́ọ̀tún jẹ́ àmà pé àgbọ̀rọ̀ ma kó mọ́síláṣí fún ẹni kọl ọlọ́ọ̀bá alátijọ́ yẹ wáyé pé a máa ń dún kí ni wọ́n mú àyà yẹn kọ́ wá ní sáwọn sàábà tẹni ká máa ṣàdúrà fún ni àwọn tẹni ká máa sọ̀rọ̀ dí aláàánú fún ni kíyàn mistake táwọn kan ṣe yẹ kíyàn wá generalize lérí gbogbo àwọn sọ̀hábà ìpẹ̀sì ní a máa sọ̀dọ̀dẹ́ aláwọ̀ fún ṣí wà ti sọ̀hábà ní jà ní bọ́bá ṣe fẹ́ jà sọ̀hábà kọ yẹ kọ bá jà ọfẹ́ máa wá àléébù àwọn èèyàn ọlọ́run kíyàn fẹ́ máa wá àléébù àwọn wòlíì ọlọ́run ìpẹ́ ẹ̀mọ̀ pé èèyàn ni wá kíyàn wá ní àléébù àwọn sọ̀hábà lókùn tó wọ́n máa ṣe ni tó wọ́n máa wá ìkẹ́kẹ́ ti sọ́tọ̀ òun ní kẹ́kẹ́ nítorí wà lọ́kàn rẹ̀ burú títà gbọ́ yẹn lọ àti ibi bá ìdàdọ́dọ̀ àwọn sàábì ànábì tí òun wà lọ́lẹ̀ kàtíra ibi táwọn ọ̀tá èsì tí wọ́n ti ń fa láìfẹ́ àwọn sàhábà yọ eléyìí sì wá sí láìfí torí pé wọ́n ti ṣe mistake ọlọ́run ti ṣe kí ni ọlọ́run ti kọ̀rẹ́ tí wọ́n wípé nígbà dé pé ìbá ní nǹkan ní ìtọ́fẹ́ sí kí ni tọwọ́ mọ̀ pé ó ti di ṣé àkókò ànáàsì pé ó ti di ṣé à kábà pé wọ́n náà ń kà fara àwọn sàábà lábẹ́ torí pé gbogbo àwọn nǹkan yìí tẹ́ bá lọ́dọ̀ àwọn haidara àgbo àwọn tí wọ́n ń pera wọn ní alhami ní ẹ̀ẹ́mà tí wọ́n jẹ́ ṣé à kálà àmọ́ yìí tí a bẹ̀lọ̀ ni pé nǹkan kan ló fà á súnà tó gbòde ìlọ́fà àwọn ọ̀tá súnà ní ṣíyà àwọn ọ̀tá súnà ní mùsùlùmí orientalist àwọn súnà ti ṣe táwọn náà gbé yìí wọ́n ní kò sí ìdíjà níyà àkánsù ẹ̀ àkánsù kàdìríyà nínú mọ́sálásí wa àti ìtípa abáká ni wọ́n aṣọ ọ̀pá mẹ́ta ànábì ọ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ ànábì ò ṣe bẹ́ẹ̀ òkú ṣíṣe aláṣemọ́ jálàbí aníkọ̀ wọ́ọ̀kì mọ́ ẹbọ́ aníkọ̀ rọ́nà gbà ìgbọ̀rọ̀ wá rí báyìí wá nà rò wípé ọ́ọ̀ ah, tó kù ni pé ẹjá wá bá ṣe fáìtì orientalist ọ̀rọ̀ sì pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ fáwọn tí wọ́n téèyàn bá ní ìsálàm tẹ̀tẹ̀ sọ́làhà bẹ̀lẹ̀ asìlẹ̀ àti àìlèmíyà téèyàn bá ní ìmà débi tí ó yẹ kó ní dé bọ́bá kàṣírà àwọn àyẹn bí ọba kó onú islam àbí kó kó onú súnà yóò sì máa dáwùtù ti ṣe nínú islam torí pé àwọn náà lọ lè kéwú professor ń wọn doctors ń bẹ́nu wọn tí wọ́n ti lọ àyà máa yà wọ́n ti lọ́mọ́ra wọn. Ah, wọn ànábì ń báyà wa Aisha wọ́n ní Imam Buhari ní ànábì ń báyà wa Aisha lásìkò nínú haid Imam Buhari sì kọ báàbù mubasharatil mar'a al-haid ìlọ́kọsókè bóòlù àṣẹ máa ń bá ṣára bóòlù àṣẹ ń fara kan ìyàwó wa pẹ̀lú pé yóò fi aṣọ bòdì nígbà tí máa ń sáré dọ̀ lọ́wọ́ kọ́mọ́dé pápá tì àwọn bá ṣeré wọ́n ti sọ pé ànábì sọ bẹ́ẹ̀ wípé ìyàwó Aisha ìmọ̀ bá wọn ṣeré o àmọ́ ìmọ̀ ní káwọn ọba sọ bóra yorùbá ṣírò wá o ìbẹ̀jẹ́ wọ́n ti wọlé àwọn professors yẹn o bá ṣẹ́dàdẹ̀ ní ma nítumọ̀ ọ̀fara rọra ìtumọ̀ nítumọ̀ ọba àyànsùn àwọn bá ní ìtumọ̀ tí ó wà ní àdísì yẹn ẹ má tún ní ọ̀fara kanra ẹ wo báàbù ní kẹ́ tó di pé ẹ má túmọ̀ àdísì tó wà lábẹ́ nígbàdàrú wọ́n ní ìjámi wà lọ́wọ́ ńbẹ àwọn ni wọ́n sọ nídìí bẹ́ẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tíṣẹ́ ti jìnnà o kọ́lọ́ọ̀bà aláàkọ́sọ wọn bí aburú wọn ìmọ̀bú sàábà máa fẹ́nu ka sàábà máa ń pè sàábà lẹ́kẹ̀fẹ̀ rí kúfúrún ìmọ̀mú yakọ̀ nínú islamu ni anábìrin lábà tó bú àṣàbì anábìrin ẹgbẹ́rọ̀ bú ọ̀kan kan láwọn sàábà mi nafsi bí yẹ́dì anábìrin búra anábìrin mo fẹ́lọ́ búra lọ́wọ́ dá àdákọ́m ẹnì kọ̀ọ̀kan yìí tẹ́ẹ̀sẹ̀ ń gbá islamu lẹ́yìn àwọn dédé òkè òhùdù yìí tó wá jẹ́ pé góòdì gbogbo ẹ̀ ẹgbẹ́ kalẹ̀ fún Islam ìfẹ́ gbé kalẹ̀ àwátò àtò àtò àtò góòdì yẹn àwátò ọwá sí dédé òkè òhùdì ah ẹrù ni ẹ̀ ọdún mẹ́lẹ̀ wọ́n fi náà yẹn wọ́n máa ń ná lọ́ní for years ah àdọ́bì ní ìdẹ́gbà gbé kalẹ̀ bẹ́ẹ̀ máa àdẹ́lákà mọ́ dá àdìhìn fẹ́lẹ́ àwọn sàábà náà àwọn náà ná góòdì sínú Islam mọ́dún lélẹ́yìí Eh, mọ́sùn lélẹ̀ anábìwà muhammad sallam anábì ní sẹ́rí ládá tí ààbù fún yí lérí tẹ́ náà yẹ bó ṣe pọ̀ tó yẹ kò lè tó ládá táwọn sàábà gbà lérí góòdì táwọn ná tó ṣe dédé múdù eh, múdù kò mú lọ́wọ́ yìí lè mọ̀ wá rẹ̀ kíkálẹ̀ eh, mọ̀ báwọn sàábà ní ṣe kí ni

alẹ́bí tí wọ́n sọ̀rọ̀ lórí wọ́lá nàṣẹ́ fà alẹ́bí ní kọ́dà ìdájí mọ́dù tí wọ́n ná ìdájí mọ́dù tí wọ́n ná ní góòdì nígbà tí nǹkan le ládá tí wọ́n gbà ń bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ ńláàdè bí òkè olùgbẹ̀ ẹ̀lì gbà láìláì máa jẹ́rẹ́ká ahàdùnfún rọ̀bí ọlọ́run tààlà àdà ọlọ́run bá ní ọmọ ìṣẹ̀gbẹ̀ yìí ṣẹlẹ́gbà táwọn náwó wọ́n ná pẹ̀lú ẹkún pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n ná pẹ̀lú ẹ̀tọ́kabalẹ̀ inú òkè àti mọ́dù ìwọ ló tóbi ní yàmá ẹ̀hẹ́ ló ti wá òkè tóbi àmọ́ ànábì ní lọ́dọ̀ ọlọ́run èyí táwọn sàábà ńlá tí òdìdè lé mọ́dù lọ àbídájí mọ́dù ojú ojú èyí tẹ́yìn ńlá tó ṣe lẹ́dí òkè òkè lọ òkè òkè ẹ̀rọ bó ti tó àwọn dálọ mọ́kà eléyìí jẹ́ kí ànábì ọ̀sàlàyé tó àwọn sàábà mi sẹ́gbẹ́ ẹnì kankan nínú yín ọlọ́run yìí wọn wọ́n bú wọn wọ́n ní máa yẹ ṣubú sàhábà fọwọ́ mọ̀dáwùn ẹni bá ń bú sàhábà kan wọ́n ní àpẹẹrẹ pọ́lọ́wọ́n bá aláà fi ṣépè ní bọ́lọ̀ bá fẹ́ bínú sí yà nínú àwọn kan tí yọ tara bọ̀ òun náà ní kí n mọ̀ fún sàhábà bọ́lọ̀ bá fẹ́ dalé tó rú fún yà tọ́lọ́wọ́n bá aláà tọ́bá fẹ́ bá ọba fẹ́ fún anabi sallallahu alaihi wasallam ìyàwó ayéṣà ní anabi ní látàṣubú àṣùhábí ẹ má bùkà náà sàábà ni láàlọ́lọ́hùnmá sábà àṣùhábí anabi ní ọlọ́wọ́ bá ti sọ ìbínú rẹ̀ kalẹ̀ lérí gbogbo ẹni tí máa ń bù sàábà bàbá rí tíọ́rí ìbá rí pírátíkà wọ́n bá ti bẹ̀rẹ̀ sí bù sàábà lẹ́yìn náà lọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ sí máa dàrú ọwọ́ àtẹniyẹyẹ ọdìgbà kúlẹ̀ ọmọ ìkẹ́ ọmọ sọ̀rọ̀ sọ́ọ́ àgbàlagbà ọmọ sọ̀rọ̀ sí ọkùnrin ọmọ sí pẹ́sọ obìnrin ọmọ sí ọlọ́run mẹ́pẹ́ táwọn èèyàn gbà lójúmọ́ mẹ́rọ lérí pé wọ́n lẹ́nìkan ń bú àbú rẹ̀ rà wọ́n lẹ́nìkan ń bú àwúyà wọ́n lẹ́nìkan ń bú àbú sọ́nà àṣàrí wọ́n lẹ́nìkan ń bú adẹ́sìgbòmáàlì amúrùbùnrin láásí ọlọ́run bá aláà náà ti sọ ìpè kalẹ̀ tẹ́lẹ̀ náà yóò wá fi ìpè sẹ́nu àwọn olùgbàgbọ́ òdòdó lákàwọn ọmọ sí kí ni kàmáṣẹ́ nítorí pé ní bá ti ń bú sàhábà ó ti sọ ẹ̀sìn kalẹ̀ torí tí ẹni tó gbà kan wá tó bá ti dìgbà kúnlẹ̀ ní tó gbà wá náà ti di kí ni òfìyẹ pẹrẹ ìbá àfẹnú dákẹ́rì ẹ̀yẹ màyá mi nínú ẹ̀sìn wa kòtòrò tó sọ́bì sàábà kí wá ní ewu tó wà ní ká máa bọ́ àwọn sàábà alákọ̀ọ́kọ́ ẹni bá ń bú sàábà ọlọ́wọ́ bá jagun mọ́nà adáli wàlíyá ọkọ̀dá adáńtò bẹ̀ hàn aláwọ̀ wàlíyù lẹ́tìn àmàn ọlọ́run ní àwọn wòlíì mìíràn àwọn tó gbàgbọ́ ọlọ́run ní ọláìka àwọn mọ̀lẹ́mọ́ mìíràn hàkà ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo ajẹ́pẹ́ àwọn kò sí wòlíì tẹ́lẹ̀ yà tẹ́wàá ayé ayé àjọ bíi pé tẹ́wàá sí nídà sàhábà ẹni bá tó wá ń bú wàlé ọlọ́run ọlọ́run lè mi gan fúnra mi ní dìde láti bá jagun àkọ́kọ́ ìwọ̀n gọ́wà mẹ́rin kọ́dà wọn bá ń sọ̀rọ̀ sàhábà láì dátọ̀ rẹ́rìn ìwọ àtẹni tí ń sọ̀rọ̀ yìí méjèèjì ẹjọ́ ń bú sàhábà wọ́n ní abúrẹ́rà ó ní oúnjẹ lọ́dọ̀ ọ̀tá ní oúnjẹ lọ́dọ̀ Muawiya àdìsámù òun lè kó dáadáa wọ́n abú ẹ̀rin wọ̀sọ̀látù wọ́lá àlì àtàm àmá ìyànà lẹ́yìn àlì òun pé pérépéré àmá oúnjẹ ni àbúrà ti lọ sọ́dọ̀ wọ̀háwíyà ẹni tó sọ àtẹni tí rẹ̀rìn sí àwọn méjèèjì mọ̀lẹ̀ ọlọ́run sí pèlè wọn ọlọ́run sí sọ́tà àti bá wọn jagun ogún ọmọ jà wọn sálẹ̀ yọ ọmọ jà wọn lókè àbí tí wọ́n tẹ́lẹ̀ bá ti mú sàábà gbogbo tí wọ́n gbà wá mọ̀rẹ̀wì yàtọ̀ hàn gbogbo tí wọ́n gbà wá fún wa kò ní ní bálùmọ́ lọ́dọ̀ wa ewu tó mẹ́rin yẹn torí pé à ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rí ni bẹ́ẹ̀ bá mówó jáde ọkàdé sí ni owó sọ̀rọ̀ náà owó ṣe ná pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbàgbọ́ kan kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ẹ̀mí rẹ̀ ó wà lè nígbàgbọ́ kàdísì nígbà ní ẹni tí ọgbà àdísì tí lò tọ́gbà ní gbádùn wọ́n ló kò rọ́dí pé wà jẹ́ pé rọ́dà ló ṣe kí ni lọ́gbà wá ara rẹ̀ òní ṣe kí ni kò ní yá sí ìnáwó má àwọn táwọn ìtàn bá ma implication aburú tó wà níbi tí wọ́n ń ṣe yìí ni òun náà ní pé àwọn gẹ́wọ̀n nílànà ọlọ́ọ̀mọ lè ilẹ̀ lọ torí tọ́ba lè gbé kí ní ìsẹ́mi àwọn èèyàn gbogbo àwọn àdìsí tán gbàgbọ́ tán fi ń kẹ́ wọn tán fi ń sàánú wọn tán fi ń fún wọn lówó gbogbo tó wọ́n lẹ́dọ̀ ayé wọn wọ́n ní nípa Islam ni gbogbo tó wọ́n ní lọ́jọ́ ayé wọn wọ́n mú wọn nítorí Islam nígbò lẹ́sùn wá fọwọ́ ara imú dígà tẹ́ ma fi wó islam ẹ̀rẹ̀ ma pẹ́tẹ̀ bá ti wó àwọn sàhábà ẹ̀ ń wó islam tí wọ́n gbà wá fún wa àbá bàbá tiwa ló lè gba fàtíwà sáà bàbá tiwa náà lè gba fàtíwà lọ́dà nàbí sáà bàbá wọn lè gba wàlímọ̀ wọn lọ́dà nàbí tí wọ́n sàhábà ni wọ́n gbà wá fún wa pé ànábì ní ká máa ṣe báyìí ká máa ṣe báyìí ká máa ṣe báyìí nígbà wọn sàhábà tiwa ti gbà kólẹ̀ náà islam gan la fi ń sọ fún ìṣòro eré ara yín gangan nítorí àwọn sàábà náà bí wọ́n sáwádà lẹ́yìn náà sọ̀hónẹ́tù lẹ́ṣẹ̀rẹ̀ àfihàn ṣàìyà wọ́n ní tí a bá ti gbà àwọn pípìrì láyè kí wọ́n máa fẹnu àwọn sàábà kíkàlẹ̀ kọ́kà máa yanu kọ́kà máa wú sọ́bà tí wọ́n sáwọn sàábà wọ́n ní à ń palẹ̀ máa àrùn roko fún ẹ̀sìn àwọn ṣẹ́ àti ọ̀fẹ́ wọ ilẹ̀ Yorùbá ó ti wọlé Haúsá àwọn sẹ́tìsẹ̀ kìtì wà ń bẹ̀ ìjọba ti ṣe kí ó ti mú fẹ́ràn àwọn ọmọ Zaria nísìn wọ́n fẹ́ kí wọn tí ọba sí pé kò ní yóò sì pé ní sàbàtà ọbẹ̀ sàtàyà lójú títí ló ti ní láàánà lọ́wọ́ alẹ́ àdúbákẹ̀ ojú títí ló ti rí onílé lọ́yà tó lọ́ti bàkídà rẹ̀ jẹ́ látara àkídà wọn ṣe à wàjíbù náà láwọn sàhábà gbogbo àtàwà jẹ́ mùsùlùmí òdodo kí ni àwọn tó jẹ́ dandan fún wa tó yẹ ká máa ṣe nípasẹ̀ àwọn sàhábà alákọ̀ọ́ ìsọ̀rọ̀ àmọ́ wọ̀sọ̀ ká máa sàpánlé wọn ká sì máa sàpánlé gbogbo kájí kí ọkàn wa ó fúyẹ́ sí wọn lẹ́yìn náà ká sọ àwọn wa ká sọ ọkàn wa pẹ̀lú wọn ká má fi ìbínú sàábà sẹ́ni ká má bàa bíbínú ọlọ́ ọlọ́run bá ní والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان هذا سواجه هنا نيه ọlọ́run bá ní ẹ máa sọ ẹ máa sọ́lọ́ àdúrà fún wọn ní ìdíkọ́lọ́run fèríjì wọn àwọn tọ́lẹ́kọ́ wọ́n sáwájú nínú gbàgbọ́ àwọn tọ́kọ́ gbàgbọ́ àwọn kọ́kọ́ gbàgbọ́ káwọn tó gbàgbọ́ náà ọlọ́run bá láwọn tó síwájú nínú gbàgbọ́ ẹ máa sọ́rọ̀ àforíjì fún wọn ní o ọ̀látẹ̀jẹ́ alẹ́ fi kùlùmí nàìjíríà ilẹ̀ tó máa bẹ̀mí kí àṣẹ́dáni ọmọ fi ìkórìíra wọn sí nínú ẹ̀mí à ìkórìíra wọn dárí jẹmọ́ àwọn sahaba sọ́tù tí ọlọ́run bá tó sọ yẹn eh, <laughs> nínú àwọn dáadáa táwọn ti nípasẹ̀ àwọn sàhábà a máa kóyá àwọn ṣẹ́à àtàwọn orientalist àtàwọn alùbídíà tí wọ́n fẹ́ ní ìrẹ́pẹ̀lẹ̀ àwọn sàhábà eléyìí náà ara pé à ń solúṣe wa ni àtàlápẹ̀ anìhun gbogbo ẹ̀sìn tàbá fẹ́ gbà ká máa gbà lọ́dọ̀ wọn fàyínà àmànà obì mùsùlùmí àmàntún bí tọ́kùnrin ìtajà ọlọ́wọ́n ọba ni tí àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ti gba táwọn yẹn gbàgbọ́ àwọn náà ti ṣe kí ni wọ́n ti mọ̀nà adẹ́gbàwọn sàhábà lágbàgbọ́ láti mọ̀nà wọ́n bá wọn bú sàhábà ò lè mọ̀nà tọ́láwọn tí ó fi ọmọ nà náà ló ti ṣe kí ni ló ti mú yẹn yóò wá kúnyà lójú tó ṣe bàyàn ló jẹ́ kí ẹni tí ń fi àbúrò rà sí ẹ̀yẹ kó wá fẹ́ kóòtì àdìsí kó tún wá lè yanu sọ pé a ní àbí òwúrẹ́ ìlà tàbí ti Allah wọ́n sì tún sọ láàfin màtá àwọn kíkìkù wọn ọmọ tán ṣe kí wọn ọmọ tán ṣe ọ̀làjú wọn kéwú wọn ó tún wá ń sọ pé alẹ́ àbúrò rẹ̀ rà lẹ́yìn ìgbà tẹ́ ti bí sí yẹyẹ àjẹ́pẹ́ èèyàn máa ti ń se máa nìyẹn ẹ̀yọ́ máa yá mi nítorí ọ̀rọ̀ mi adamu na káwọ́ bí àtàlákì ánàmù ká máa gbàmọ̀ lọ́dọ̀ wọn alábìnrin alaykum bí sọ̀rọ̀ láti wàsó lọ́sọ̀ kọ̀lá fáyé rọ̀ ṣídé lẹ́mọ́ àdìmí náà gbáàdì ẹgbẹ́lẹ̀ súnà mi kẹ́ẹ̀dẹ̀ lórílẹ̀ súnà wọn sàhábà yìí muhawi àti ali wọ́n ní kọ́rẹ̀ wọ́n sì yanjú ẹ̀ salman farisi àti abudulayi gafari wọ́n sọ̀rọ̀ díẹ̀ síra wọn wọ́n sì parí ẹ̀ ìlàkàmúrú ìlàkàmúrú òfíkà jáìlíyà àbúgbẹ̀rẹ̀ ìjọfán ẹ́ olóòtú sí ìdílá alẹ́bìnrin tàbí sọ̀kọ̀kọ̀sọ̀mọ̀ èyí tẹ́sọ̀ ìrọ̀dá alẹ́bìnrin kọ̀rẹ́ sí wọn àbúgbẹ̀rẹ̀ ìjọfán sí ìwà fún ìlọ́dọ̀ kí ni máa fàyẹ jáde kí ni máa fàyẹ jáde alì àti ọmọ àwúyà wọ́n ni àwọ̀ àbúsálì gẹ̀fàárì àti bilal wọ́n ni àwọ̀ ṣé kéwù tẹ́lẹ̀ká máa ké nìyẹ bẹ́yàn bá ní nǹkan mẹ́ tọ́fẹ́sí tí ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe nìyẹ ẹ wá tọ́pìkì lérí àṣírìkì bìlá kẹtẹ kọ́nfẹ́sì lórí ẹ̀ pé gbogbo ẹ̀ màrátìzù atẹ́sùn lórí àṣírìkì bìlá kálukọ́ bẹ̀rẹ̀ lẹ́kàtẹ́rà ọ̀dà mi lójú pé bí kálukú bá kátà ẹ̀ bá pàdé ní kọ́nfẹ́rẹ́nsì àyèmọ̀kẹ́ yóò dúkú torí sí àwọn ọ̀kàmá sí àwọn ọ̀kàmá sí àwọn olójìnà àwọn jìnà sísíra fún ọ̀rá yìí máa kátà jẹ̀mọ́ torí jálà bí àti ẹ̀bọ àti bídíà òde bídíà òde bídíà lẹ́ẹ̀mọ̀ nínú ọmọ lọ àtọ̀dé sílékù ẹgbẹ́ ẹmọ́tọ́ fífi kọ́nfẹ́rẹ́nsì wà lè ní àwọn fúnṣẹ́ lè rí ìbá ìdìbá pọ̀ nílẹ̀ Yorùbá ìjọ́sọ̀ pọ̀ tó dáa bẹ́ẹ̀ bá máa ìdí anáyé létí lẹ́ni ọ̀rọ̀ ọ̀fẹ́sọ̀ nípa zina agbèrè nínú afẹ́sọ̀ rẹ̀ lórí ẹ̀ lẹ́ni afẹ́sọ̀ nípa alimẹ́sìrì tẹ́tẹ́ afẹ́sọ̀ nípa sẹ́ríkọ̀ olè olè olè kí ìmọ̀ sí ìyàwó ẹ̀hẹ̀ ìfẹ́sọ̀ pọ̀ lórí ilẹ̀ ọlọ́ ìyàwó ní òyìnbó bẹ ìyàwó dárúbáwá náà bẹ kí ìyàwó kí ìyàwó gbówó lábẹ́ awọ kí ni wọ́n gbé jẹ mọ́ ìtàlókò wá bẹ́ẹ̀ àjálù yẹ sí ọ̀tá lọ́dà àbọ̀rẹ̀ ọlọ́ ẹni tó lè jalè tó lè gbówó lówó nídìí bẹ́ẹ̀ àwọn nǹkan tí wọ́n sàǹfààní bá lòun máa pọ̀ kọjá kẹ wá takú ti sàábà ọ̀kan ní màá wádìí Muawiya yẹ ẹ̀dá ẹ̀dá ẹ̀dá ẹ̀dá Eh, lẹ́sìn nǹkan àwọn pípò yìí wọ́n ti àwọn ṣe tí wọ́n ti parí náà fẹ́ lò láyé wọ́n ti parí ẹ̀ tó bí wọ́n bá túbá àdáàkì ni ilẹ̀ mọ̀tẹ̀ tí ó sàmì lèkò tẹ́ bá túbá kẹ mẹ́nu lọ́wọ́ tí fáwọn sàrábà ẹ lè parẹ́ ni àmájúwà táwọn sọ fún ilé ìbàtí lọ́sàn náà ni pé kọ́lọ̀ fi ìmọ̀lẹ̀ àmì kọ́lọ̀ jẹ́ lẹ́sẹ̀ mi tẹ́ bá parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́ nígbàlẹ́ ọ̀rọ̀ mi òun náà ni pé gbogbo tó bá jẹ́ eh, kùdẹ̀kùdẹ̀ lára àwọn sàhábà gẹ́gẹ́ bíi ẹ̀dá èèyàn ọ̀kan wa máa o wọ́n ni wọ́n ti yọ́nú séèyàn ọlọ́run nílẹ̀ kọjá sábà láwọ̀ alànàbí ọlọ́run ni mo ti fèrè ìyàn nàbí o sáànàbí nìkan ni wọ́n mọ̀háàjìrì gbogbo àwọn tí wọ́n wá láti mọ́kà ọlọ́run mo ti fèrè ìyàn sáábà alàlì lẹ́yìn náà wà wà

Eh, wọ́n gbọ́n lálejò àwọn sàhábà ọlọ́ni wà áádà alẹ́lẹ́ àṣọ ọlọ́ni mo ti pèrè sí àwọn ìlànà ọwọ́ ni wọ́n lẹ́bí na pápá òhun gbogbo àwọn sàhábà ti kó sábẹ́ àwọn yìí bóyá ó ṣe ìjírá pẹ̀lú wọn àbí kò ṣe ìjírá pẹ̀lú wọn bóyá wọn ní àwọn tó gbà wọn lálejò Mádínà àbáwọn tí kò gbà wọn lálejò ọlọ́ni wọ́n lẹ́bí na tábà òhun gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ànàbì tábà òhun búrú yẹn Muhammad ọlọ́ni gbogbo ọ̀tọ́ tẹ̀lé ànábì abúmọ́sára aṣáàrí alìbìnà abu talib rẹ̀rẹ̀ aláàánú abrahamu ahu salman alfarisi eh, almagdad abudalil gifari talaha sa'id sa'adi abu hurairah ọlọ́wọ́ ní gbogbo ọ̀tọ́ta mo ti fẹ̀rí dì wọ́n abdullahi fi sa'ati al-usra àwọn tí wọ́n tẹ̀lé nígbàtí nǹkan ṣe kí ni nígbàtí nǹkan lè tó nígbàtí nǹkan rọ̀ tán lẹ́lẹ́gbẹ̀rẹ̀ ni wọ́n ń yọ̀ bí ilá ẹ̀ẹ́dùn àwọn tẹ́ni wọ́n ń yọ̀ náà kọ́lọ̀bà aláàkọ́bà dá wọn lọ́wọ́ kọ́ kọ́lọ̀kọ́ fẹ́sìn rẹ̀ yé wọn kìí sọ̀rọ̀ sàábà nìkan ni òye ọlọ́ta orílẹ̀ náà òye tẹ́ni tí ń bẹ̀rẹ̀ náà kan wọ́n ju dáwà ń gbọ́ yẹn lọ́wọ́ bàbá mi sùn tún rè rí àtìbárù ìtọ́ dàrú ó yẹ ó ju gbogbo ìdáwọ̀ yẹn lọ padà sínú súnà ọláàrẹ òní wọmi owó rẹ̀ òní sá ọmọlúwàbí òní bàjẹ́ wọ́n ní ẹni tí ọba wọnú Islam khiyarukum fil jahiliya khiyarukum fil Islam nígbà tẹ́lú sọ ní pé ẹni tó jẹ́ èèyàn làmìláka nígbà tí kèsì yìí tó bá rọ́jú tó gbòdòdó ọlọ́run àdébì ni ọlọ́run ọba aláwọ̀ sọ di làmìláka láàrin Islam tó wà ní gbogbo ọlọ́run fún ọlọ́run fún àlùbáríkà sí fún èyí tó ti bọ́ ọlọ́run dà sábà fún ẹ̀dá kò tòlùkọ́ náà wá wa àwọn ọmọ wa èdè ká máa kọ́ wọn nípa ìsàn sọ̀hábà ká máa kàtà sọ̀hábà fáwọn ọmọ wa àti pàtàkì wọn àti ojú ọ̀nà wọn abẹ́lẹ́ ọ̀nà ìlànà rẹ̀ ni wọn bá ti mọ̀ wí ọlọ́dún sàǹfààní sẹ́yìn àtàwọn fámìlì ni ọlọ́dún sàǹfààní sẹ́yìn náà gbogbo àwọn tí à ń tòṣojú ọ̀nà ọlọ́mọsàdì wọn gbọ́n tá à ń sọ gbogbo wa àtàwọn àtàwọn ọlọ́run sí gbogbo ọlọ́mọsàdì náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا